أتفرق الله سبحانه وتعالى eléyìí tí yóò tó sílẹ̀ yìí ìpàdé wa yìí ní rọrùn ní ìjókòó wa yìí ní dáwà kọ̀ọ̀kan ìwà nílò ìwà ní òkúta lílà gẹ́gẹ́ bí ìṣesí wa ní ìgbà tí ó sọ òṣùpá tí omi bá tó múra láti tó jáde kára ní ìparí ọ̀gá àbẹ̀kọ̀ sí wa. ìjókòó wa ló fi wúwo ẹ̀wọ̀ sísọ pẹ̀lú kíra àdìkẹ́lá ẹ̀rọ.

المقاطع السلام عليكم ورحمة الله وبركاته سلام الله سبحانه أتوا على جلال المشكلة هذه إلي تعاملي لأولاد الكبير والإسلامية يعني في أول الشملة وتكتب مقاطع بانوية وكل عليه أرى النبي صلى الله عليه وسلم أولاد قتل النفس بالتدريب بالقانية ẹ̀ṣẹ̀ ńlá lẹ́yìn ẹ̀kọ́ pèpè òun ò láforíjì lẹ́yìn ọ̀gá rẹ̀ tuntun bá lórí ẹ̀. gẹ́gẹ́ bí ọ̀rọ̀ àwọn ọba sọ fáwọn ẹ̀kọ́ ìtàlára ó ní ìlànà àlàyé fúrú àdébí ṣẹlẹ̀ kàlẹ́ wọ́n ti rọ̀ wọn ní nàìjíríà kẹ̀lẹ́ ìṣá ọmọ ìlú ìṣẹ̀lẹ̀ fìdí dá nínú ayé àlẹ́ ọ̀pọ̀lọpọ̀ àwọn ìtàn àwọn ìlú ẹni yóò tí ó bá ṣe wọn. ọlọ́run bá lè pè ní ìkejì ọlọ́run bá lórí ìjọsìn ó tàn wọn ní tájà pa ọlọ́run tó tó ti mọ́ lọ́run ní ẹ̀ máa ń kú lórí ẹ̀kọ́ òdòrà kò ní jọ lọ òní fi kẹjá máa fẹ́ sọ òní ìgbésẹ̀ máa ń sọ jáde lẹ́sọ̀ ẹ̀ ike ẹlẹ́bọ ni ẹ òní ọ̀pọ̀ òdè wà ní kí n kó ṣe kó tún bá kó tó kó láyé òní lọ àlùjáde. báwo ẹ̀sẹ̀ yòókù kan wà lórí ẹ̀rọ wọlé kúrò máa dúró nà dáadéka ìmọ̀ yẹn ṣá ìwọ́n tó yàtọ̀ sẹ́wọ́n náà lè forí ẹ̀jẹ̀ ni tó bá wọ̀ tó bá wọ̀ ìpànìyàn tẹ́lẹ̀ ṣùgbọ́n ó bá wa tẹ̀lé yẹn. àtẹ̀lé àgbo àwọn oríṣiríṣi nínú àwọn ẹ̀sìn ọ̀rọ̀ lára àwọn ẹni tó ṣe pé máa ń wà nínú ìpàdé àbí lọ́wọ́ bẹ̀ ìyá ti kò sí wọn nítorí pé kò sí èyí tí ọmọ yẹn gbé àdéhùn ọ̀rọ̀ rẹ̀. ẹ̀rí lábẹ́ wípé ẹ̀ṣẹ̀ ńlá lè pàdé yìí gẹ́gẹ́ bá ti mọ̀ wípé ọlọ́run ọba sọ́kàtà kò dára ọjà gbogbo ẹ̀mí fún yín ẹ̀mí tí ń bẹ fún èèyàn ọlọ́run dáàbò bò. ẹ̀mí ìbẹ̀láàbò yìí ọlọ́run fi pé nǹkan tó lọ́wọ́ ni tó ti pa sọ ọ̀rọ̀ náà kọ́dà ó fi ọ̀rọ̀ yọrí lẹ́nu lórí afọ òṣìṣẹ́ rẹ̀ níbi pé lọ́pọ̀lọpọ̀ ọgbà tọ́lọ̀ bá ti sọ̀rọ̀ ẹ̀bọ̀ tán ẹ̀bọ̀ ọ̀dà òtọ́lọ̀ olùsọ pé bọ̀dà ọ̀dà lè fi pa ìwé ìpa ìwé yẹn. dájúdájú náà ká kọ́ mọ́ àyà alákọ̀ọ́kọ́ ìwà àtọ́jú ilé ìdí àwọn sọ̀rọ̀ yẹn. فلوما الصحابة نسبة النساء حياة الكريم اللهم علي ومن يقتل مؤمنا ومن يقتل مؤمنا متعمدا فجزاؤه جهنم فجزاؤه جهنم خالدا فيها الله عليه ولعنه وأعد له عذابا عظيما طب الله سبحانه وتعالى nítorí ọ̀wọ̀ tí ń bẹ fún ẹ̀mí àti bó ti jẹ́ wọ̀ láti má fi dẹ́mi ẹ̀ka níyà lẹ́gbẹ̀rún. fáwọn ẹgbẹ́ yẹn lè fẹ́ra nítorí bí yẹn fẹ́ pa jẹ àbájẹ táwọn kankan ọba sí ọ̀rọ̀ fún wa yóò wà lẹ́yìn tó. ṣùgbọ́n èèyàn yẹ kó gbọ́dọ̀ pa ẹ̀ táwa èèyàn pa jẹ ni o. ṣé àwọn èèyàn pa ẹ̀ jẹ ni wọ́n ti ń pa jẹ jẹ. wọ́n lọ wọ́n lọ lẹ́yìn ká àbójútó tàbí ọ̀dọ̀ wa. wọ́n á jókòó ní bàbá àgbà tó ti sọ wá ní ọkùnrin kan pàṣẹ ọ̀pọ̀ sọ́dọ̀ àwọn jùlọ ìwọ gbogbo rẹ̀ yọ sọ ẹ́ tí nǹkan náà ti lágbára gbọ́. àwọn èèyàn wà láwọn wá àwọn ẹni tó ń ti ṣe àti èèyàn ni wọ́n fẹ́ kó dé. ọ̀gá ni àwọn bá ti ṣe tó lóun ta ibẹ̀ kí àwọn ọmọ fojú ṣe wọ́n bá tẹ́ ní ẹni yẹn. nínú ọjọ́ wa kó àwọn ènìyàn wọ́n á kọ́ kó àwọn lọ lóògbé òkè àtàwọn ọ̀pọ̀ láti lọ lójú pé wọ́n mú ẹ kó dé àwọn òbí àwọn wọn lọ wọn títí tí wọn kàn tí wọn kọ́ àwọn ilé ńlá tó ní àgbára nílẹ̀ ìlú wọn tí kò fi tó sókè. bàbá ní àtẹ̀lẹ́sì sí ya owó wò pé kí làwọn ó ṣe àwọn orin náà máa pa màálù àwọn kẹrin wọn ti fún àwọn èèyàn rẹ sùkà wọn ti kọ wá lórí torí torí torí rẹ wọn kọ àti ìdókòsí àwọn tó dókòsí yóò abẹ́rẹ́ ti jẹ wọn olóòwò kọ́kọ́ fẹ́ ń tàbí wọ́n á pèsè àtúntà ti káwọn bá dídá ní ojú tí sọ́ọ̀tù

àwọn ìjìyà mẹ́rìndínlógún lórí kéèyàn pẹ́ wọ́n ti pín ìjìyà mẹ́rin yẹn èèyàn kàn àbí ká sọ fún bí àwọn ìjìyà lé lórí lọ́rùn àti láyé ẹ wá rí àwọn ìjìyà lọ́rùn olólùwọ́n bá sùn àlọ́ ká lásán lọ áyà tó ọkọ̀ ìbẹ̀rẹ̀ lọ síra wa yìí ọlọ́run ní ẹni yóò tó bá pa mọ́kùnrin mọ̀tà àgbéga bóyá ó mú ọ̀dọ́ òbí ju àbọ̀tá níbọn àbọ̀fọ́ lókùtà àbọ̀tá lọ́fà láwọn kẹtọ́ sábà fi ń pààyàn ó mọ̀ mọ̀ ẹ̀ ẹni ọba pa mọ̀mìlì tó mọ̀ mọ̀ pa ẹ ọ̀pọ̀ ìdíyẹ mọ̀ mọ̀ bẹ̀ ìdíyẹ mọ̀ mọ̀ sí mẹ́ ìdíyẹ mọ̀ mọ̀ sí òun ti gbẹ̀yẹ̀ fẹ́ mú kéyí lásán yẹn pa àbò yẹn lórí tó ń tọ̀ bá kú àkọ́kọ́ rọrùn kíkè yẹn ọba yẹn lórí tó kú lòún ṣe é irúfẹ́ ni yẹn ní kí a tẹ̀ lọ́tọ̀ tàbí mẹ́nuba irúfẹ́ ni yẹn yóò ṣe kàfà ìbátan náà ọ̀nà sùpàdà yóò ṣe sẹ́díyà fún àwọn ọ̀rọ̀ àwọn fámìlì ẹni tó lù ní ètò ìkú rẹ̀ tí ọba ti rí kóso kí ni mo tó gbàgbé oṣù méjì lè ràdìrà lẹ́yìn náà àwọn ẹni tí wọn ní òkú ní yóò gbọrọ fún mi ọgọ́rùn péré fún ọ ẹsùn gbọrọ fún mi ọgọ́rùn ìyẹn ò lè ní fún ọ̀rẹ́ ńlá ọ̀rẹ́ ìyẹn ò lè ní sí ọ̀rẹ́ ńlá ọ̀rẹ́ ìlú gbèsè kí ọjà yóò lè pọ̀. ọ̀rọ̀ ti rẹ̀ ẹ̀ gbèsè rẹ̀ wá é lórí pé kíkẹ́ síta bá a bá yẹn kó wá bẹ́ẹ̀. ṣùgbọ́n ní wọ́n bá mọ̀ mọ̀ pa mọ̀ mi ni ìyá mẹ́rin lọ́lọ́run gbélé lórí ṣé ń tọ̀wọ́n máa jẹ níjọ́ gbéra ẹ̀yà káwọn ẹ̀yà tó tóbi ìyá kọ̀ọ̀kan náà àwọn ẹ̀yà yẹn yóò sì máa gbọ̀n yẹn lọ́kẹ́ pẹ̀pẹ̀pẹ̀ yóò máa dẹ́rù bá yẹn lẹ́nu àkọ́kọ́ nù yà onífífọ́ jẹ́sà òru jahanna. tọ́lọ́wọ́ bá fẹ́ kó sọ ìdù mẹ́ni yẹn lára àkọ́kọ́ ìyàjọ́ jẹ́ náà ní pé jáde náà ní ọ̀rọ̀ òkè wà inú ìyàjọ́ jẹ́ ni ọ ìyá kejì ọlọ́run tó ní kọ́ ìdá ìhà ẹ̀sìn ẹ̀ bá bẹ̀ wọ́n jáde náà wọ́n bẹ́ẹ̀ bá sáré wọn lẹ́tọ́ sáré jáde bẹ́ẹ̀ ẹ̀ kẹ̀lé tó máa fi tẹ̀lé rẹ̀ gbogbo dẹgẹ o gẹ̀ẹ́sì bẹ́ẹ̀ káàlì dàrú agbèrè sínú ẹ̀ ìyá mélòó oṣù méjì. ọmọ àti fẹmi ẹni ó lè fi sòrò náà já nẹmọ o já nẹmọ kẹlẹ rí tabaníkà wò ayé á ilé ẹja nẹ́mọ̀ sọ́nà ẹ̀sìn sí náì wọ́n á mẹ́yọ̀ kánbẹ̀ wọ́n ní mẹ́ta lò láyé ló ti kó lè jó ohun tó di di ayé ohun lẹ́ẹ̀kan náà káàdì tó ń gbà pé lẹ́nu. ìyá kẹta wọ́n bọ́ ti bá wọn wọ́n ọ̀gbọ́n aláìní wọ́n lọ́wọ́ àbínú ọlọ́wọ́ máa bínú sí a sí ah, ọ ègbé máa ti jẹ́ sẹ́ni yóò sọ́lọ́ ńlá bínú sí ọba ńlá lórí bínú sí. ìyá kẹrin wọn là á nà ẹrù ọlọ́run tó wá sí kí ni ọ àtẹ̀lélẹ̀ agbèjìlẹ̀ kó nínú kẹrẹ ọ̀ àtẹlẹ̀ kó àtẹlẹ̀ kó àbí mọ́ yóò wá pèsè ìyàtọ̀ tó di kalẹ̀ fún ajá níbi gbé àjálù kọ́ bá jẹ́ sẹ́ni yóò sọ fáwọn ọmọ èyí náà wá dúró ìyá tí ó jẹ ìyá ẹ̀dá ìbínú ọlọ́run ti ń pè tí ó sì ń jà àti ẹ̀dùn tó wù. eléyìí já yàrá pàpà ògbé eléyìí láti wá sàgbé tí ó gbóná bá ti rí títí ìyanu torí ẹ̀ pé ṣé ìyá bá ṣe ẹ̀ṣẹ̀ ńlá rẹ̀ àti sọ̀rọ̀ lórí ẹ̀ lóṣù tó kọjá. Aya mi ta sọ̀rọ̀, òun náà ni ọ̀rọ̀ ọlọ́run ọba sùpáàdà nípa tuntun kan àyà sixty eight sí seventy. ọlọ́run ọba bẹ̀rẹ̀ sí ní múròyìn àwọn ẹrú sí ọlọ́run ọba àjọkẹ́ ayé wa bí àwọn ènìyàn tí wọ́n dẹ́ bá fẹ́ wà lára wọn àwọn òròyìn kan máa wà lára ẹ̀ nínú àwọn òròyìn ẹni pé ọlọ́run ló ti ara àwọn ènìyàn. الذين الله إلها آخر ولا يقتلون النفس التي حرم الله إلا بالحق ولا يزنون ومن يفعل ذلك يلقى حسنا الله سبحانه wọ́n lè rí àwọn ẹni tó ti gbé láàyè ní ọ̀dàmọ́ àwọn ìlà àtàkà àwọn ẹni tó ti ọlọ́run bá àjọjà yìí nìyẹn. wọn ò ní fi ọlọ́run fẹ́ kọ́ fún pẹ̀lú mi wọn á fi ọlọ́run fẹ́ wọn ti pèsè wù àwọn ẹrú sọ lọ́wọ́ àti ọjà rí òkú rẹ̀ wọn ò ní fi ọlọ́run fẹ́ láwọn tó máa lọ pé Jésù anikilode anigba ti sọ̀rọ̀ rẹ̀ ní abóhùn nǹkan àbẹ́lẹ̀ mi ti ọ̀nà fẹ́ lọ sàtúnyẹ̀ àtúnyẹ̀ fún kí ni báwọn parí tó sọ̀rọ̀ náà èyí sí àwọn ẹ̀kọ́ sí náà èyí sí ìwájú ọ̀sán àwọn abẹ́rẹ́ ọ̀sẹ̀ àtúnyàn lálẹ́ ọ̀la àwọn tó sọ̀rọ̀ àwọn àjọká ayé ìṣẹ̀lẹ̀. ọlọ́run ni wọ́n wá ẹsẹ̀ kí sàkọ́dọ̀ rẹ̀ wọ́n wà nínú ìparí kékeré wọn ní kẹ́sẹ́ lómi ìjọlọ́run lọ. wọ́n wà nínú ìpayà náà pè wọ́n ní náà pè náà wọn wá sí lẹ́yìn rẹ̀ ẹ̀rí àwọn ẹni tó ti pé wọn yẹ kí ẹlòmíì papọ̀ lọ́nà ọ̀rọ̀ sùpàdà wọn là yàkóso lórí náà lọ́sọ̀dẹ́ fi hàbọ̀ ọmọ ẹ̀rọ ìlà rẹ̀ hàbọ̀. àwọn ẹbí tí ọlọ́run náà gẹ́gẹ́ ayé wọn yẹ sì pa ẹ̀mí tọ́lọ́wọ́n bá ti léwọ̀ àfi lọ́nà ẹ̀tọ́tọ́ àfi lọ́nà ẹ̀tọ́tọ́ wọn láyẹ̀ sùn náà wọn yẹ ومن يفعل ذلك أن تبقي كلا رعون كذا كاله يلقى أسرار كنت معاكا الشيء وإذا لشني يضاعف له العذاب يوم القيامة أما تكلي يعطيك من القيامة ويخلد فيه مهانا حتى يرسلوا يا من القيامة لأن تمام ما خير العامة تنبت إلا من تاغى أتن تبار نجوى وآمن بدر نكاته وعمل عملا صالحا ó lè ṣiṣẹ́ rẹ̀. fàwùláìkà àwọn ènìyàn yóò bá dé lóru wá kó sí ìyá àti ìgbàlódé. àwọn ènìyàn lọ́wọ́ máa pa ara ìdá wọn sí dáadáa. ọ̀ká àwọn ọmọ ọmọ fún wa wà sílá ọlọ́run bá alákùnrin yìí sí máa ń ẹ̀rí ayà rẹ̀ ó ń dé kó yé wa kúrò ní ẹ̀sẹ̀ ìpànìyàn ti kó ní tó. tó tí ọba dé rí bẹ́ẹ̀ ni ẹsẹ̀ tó burú jẹ́ èyí tí ọ̀sẹ̀sẹ̀ tó bá ṣiṣẹ́ bọ́ ọlọ́run sọ̀rọ̀ rẹ̀ dá ló wí ọ̀rọ̀ pànìyàn táwọn abojú kékeré wò ìpànìyàn táwọn tó lọ sí sọ́tù àdàdà one fifty one àtúnkẹ́ mẹ́tọ́ lọ́wọ́ ní polisi àádọ́ àtúnkẹ́ mọ́ àbúrò mọ́ ọ̀rọ̀ tuntun àlejò ẹ wá ẹjẹ ń fún yín ní ọlọ́run ti léwọ̀ fún yín ọlọ́run bá tó mọ̀bílì wa nílé ní ká ẹsẹ̀ dáadáa sí àgbàrá títí ọlọ́run bá tó wà láǹfààní tó lò nàfà lẹ́bí àrùnmọ̀lọ́rọ̀ ìlà ìhà ẹ̀kọ́ gbọ́dọ̀ pa ẹ̀mí fọlọ́run sí ilé wa lọ́nà tọ̀tọ̀. ọlọ́run tún tó ìpàdé sínú sábà ìlú nìkan àwọn ohun méje tó lè kó parun báyìí nígbà táwọn sọ̀tàlá sọ pé ẹ jìnnà sí ọ wọn lè jẹ ọlọ́run kí làwọn kan náà nígbà táwọn sọ̀tàlá bẹ̀rẹ̀ sí ká wọn yà ṣe kòkòrò lá èdè ní ìdíjọ ọlọ́run bá tó ìjọ sí والسحر بما لا صلب لبلور إذا ببع إكذا وقتل النفس الذي حرم الله إلى الحق أكي فايري يسوس فلا أبا شري ورحمة الله حتى الله تعالى صلى الله عليه وسلم حديث أبي هريرة رضي الله تعالى عنه تقول لا يزال المؤمن مؤمنه ذي يقوليكو في فتحة من دينه أتنى ما تعالى إلى ما لم يصب دارنا harara tí a bá ti dẹ̀jẹ̀ tó dé wọlé. Rasulullah sallallahu alaihi wa sallam pe lẹsẹwàá ló dúnìá adigunba yìí má ti bẹ mọ yẹnyẹ àwọn àdùn yìí lọ́wọ́ ìlú ìfàtí lọ́rọ̀ ìlú mọsẹ ó fi yẹ lọ́dọ̀ náà ju kéèyàn fọmọ yẹn lọ́jọ́ mùsùlùmí. ìbáyà ilẹ̀ lómi ọ̀wá kí ẹ̀rọ ní sùn. ni yóò lò pé èèyàn ni ẹ̀ṣẹ́ ọ̀sán àlàyé bóòlù èèyàn ni ní eh, máa ìdí ọmọ àwa ti nìyà ọmọ àjọ nípa ṣe wàhálà lọ́wọ́ àwa nìsí ẹni iṣẹ́ iṣẹ́ ìdí ọjọ́ ẹgbẹ́ la mú wa ẹsọ bẹ́ẹ̀ yẹn ti wá jẹ́ ká fi mọ́rọ́ yẹn dá lọ́wọ́ ẹ̀rí lábẹ́ ìpànìyàn yìí ọ̀rọ̀ pọ̀ pàápàá jùlọ àyà méjì táwọn olùwọ́sọ fún wa ọ̀rọ̀ ń àwọn afáwọn ayé bíi. ẹ̀rí àyà sọ́nù kò kọ́ ni àyà kan ni gẹ́gẹ́ bí ọ̀sán lẹ́nu làbá ti sọ ibi mọ̀kíyà ọkà lọ́sàn kalẹ̀ sí ọwọ́ àwọn ẹ̀wọ̀n pé wọ́n sì máa lò ní ẹ̀sùn ní mọ̀kíyà tó ọ̀pọ̀lọpọ̀ mọ̀ṣẹ̀wọ̀ ààrẹ tí wọ́n fi lófin bí ẹ máa ṣe ẹ máa ìyẹn ṣe àtàlù ìdájọ́ lórí ẹni tó wù màdínà ló ti wáyé. àkọọ́lẹ̀ sọ pé lẹ́yìn oṣù bíi méje táyà yìí sọ̀kalẹ̀. ọlọ́run wa padà sọ àyà bíi ìkàlẹ̀ lẹ́yìn rẹ̀ ọ̀nà ẹ̀mí àyà sọ́dún yìí láàyè. tó ti pé mo tó gorí ọ̀rọ̀ ọ̀pá nìyẹn ìjì ayé àti làkàyà wà nílẹ̀ rẹ̀ ìyẹn wà lé a nínú àwọn olùmọ̀ tí wọ́n ní èyí tó sọ̀ kalẹ̀ ní Madina yìí ti pàtó kìnnà torí tó kẹ̀yẹ́ ti rọ̀ yìí ẹ̀rí fẹ́ nígbà tá a fẹ́ parí wọn pé ẹ̀là máa ń tẹ́ àdá àfẹ́ni ọba túmọ̀ ó túmọ̀ bò ó ti rọ̀ yìí ìdíje lónìí yẹn ti wáyé títún míì tọ́tẹ̀ wáyé ó gbé ìjìyà tọ̀run wa ó gbé káyé wa ẹgbẹ́ ẹni tó ti pé ọ̀pá àyàn tí gbogbo àwọn máa ń jẹ̀bú bá pé lórí rẹ̀ kọ́pá sí ayé ni. tọ́rù òun làwọn ìyá bíi márùn àmìrin làkà lẹ́yìn. ìgbọ́lẹ̀ ẹ̀dẹ́ náà wà fáwọn àkìlẹ̀ sọ́nà lọ́yìn ọ̀hún lọ. wọ́n ti jẹ́ ìwà ẹgbẹ́ ìbí tuntun báyìí. tó bá ti lóhùn ọ̀pá ni ẹ̀hán kò sí wàhálà. ayà yẹn náà ti jẹ́ kẹta àmàlẹ́ ẹ wá rí lábẹ́ ipa ẹ̀mí àwọn ẹ̀ṣẹ̀ ní ńlá bíi mẹ́ta ń bẹ lábẹ́ rẹ̀ ẹ̀ṣẹ̀ ńlá ni pípẹ́ mi ṣùgbọ́n àwọn ọ̀rẹ́ bíi mẹ́ta ló wà lábẹ́ rẹ̀ pípa mùsùlùmí ẹ̀ṣẹ̀ ńlá gẹ́gẹ́ bíi àwọn àhàdí èyí tá mú wá fún wa dúró yìí bíi aṣọ fún wa nísìn ìpínlẹ̀ yẹn pa mùsùlùmí bí ẹ̀ṣẹ̀ ńlá ni àwọn ọ̀pọ̀lọpọ̀ àwọn àhàdé tó súnmọ́ kápálà máa fẹ́ nùbà níjókòó wa yìí sábà jùlọ dúró ìdáfẹ́ pé lẹ́sẹ̀ wá lè tó níyà àwọn ọ̀rẹ́dá lọ́ mi kọ́ tilẹ̀ wájú rẹ̀ mọ́sùlùmí. wọ́n bá ta yé yìí mọ́ yẹ́yẹ́ ó dẹ̀ fúyẹ́ lọ́dọ̀ ọlọ́run ju kéèyàn pa mùsùlùmí lọ àwọn ìzèmé alimọ̀tò àtẹ́tọ́ ìpè kan rí yóò ní ìbẹ̀gbẹ́ wà lábẹ́ ìjọba àwọn mùsùlùmí lábẹ́ ìjọba wọn lọ́wọ́ wọ́n tẹ̀ ti fi lọ́kàn balẹ̀ pé kò sí pírọ́blẹ́mù téèyàn bá pa ẹ̀ṣẹ̀ ńlá ẹ̀rí pàtẹ́bí sallallahu alaihi wasallam onímọ̀ kọ́tàlá mọ̀ àdáda ẹni ọba pẹ̀lú dáadé bá lálùkáwà nípa nípa máa gbé lùwọ́ òní pírọ́blẹ́mù làmúyẹ́rẹ́ rọ ìhàtà ìjẹ́nà tó ń tọ́wọ́ di gbó rọ ìjẹ́nà tó rọ ìjẹ́nà ni yóò jáde ní mọ̀ṣẹ́lọ́tà ìbàdàn àhà. bó ti máa jìnà sẹ́ni tó pa màá hàjẹ́ yẹn á tó ìrìn ogójì ọdún tí yẹn ti tún sáré pẹ̀lú àkọ́wé. ìmọ̀jọ́ di agbóhùn yẹn tí yẹn lè gbóhùn ọ̀dẹ̀ tí wọ́n ti ń sẹ́yìn lábẹ́kùnrin àbí yìí. ìyẹn lè gbóhùn rẹ̀ àti tí yẹn bá gbé dání lógún. ìrẹ́lẹ́yìn wá ní èyí kò gbé dání kátó wá sọ pé títí ogójì ọdún ní ẹsẹ̀ fìlà fún mi ẹ̀ sáré dáadáa mọ́n kò kọ́ ni wọ́n gbé hadith yìí wá gbogbo eléyìí wà lábẹ́ pé ẹ̀ṣẹ̀ ńlá ni ká pa mùsùlùmí kódà ẹ̀ńtọ́jọ́ sì mí tá a ti ba alálùká wà ní kò ní fún ẹ̀ máa gbélu wa kò ní sọ̀rọ̀ kò ní wàhálà ọkàn rẹ balẹ̀ a kò gbọ́dọ̀ pa á léyìí tọ́jọ́ sí ipa mọ́ pẹ̀lẹ́ yà kí á ṣàkíyèsí abala yẹn dáadáa. a padà débi ayẹlẹ kẹta yẹn láti wá fún wa ní ọ̀rọ̀ díẹ̀ níbẹ̀. nínú àwọn ayàtọ̀ kó wá ní oṣẹ́lá àdìgbàbá ìrò wa òun ni ayàtọ̀ àdìsọ́tù mẹ́gídà. ṣé ọlọ́run bá tún hàn lórí ọ̀pọ̀ ìwé mi náà ẹ̀jẹ̀ nígbà dé. ìkànnì ìwà ìkàkàtà ìlà ọ̀là àgbà mi ìrọ̀rọ̀. قيل أنه من قتل نفسا أنه من قتل نفسا بغير نفس أو فساد في الأرض أو فساد في الأرض فكأنما قتل الناس جميعا ومن يحياها فكأنما أحيا الناس جميعا. أيوة أيوة أيوة أظن وقوفا بلا gbogbo eléyìí àtàkọ́kọ́ àti ẹlẹ́ẹ̀kejì àti ìdá tó tẹ̀ mú yìí wọ́n jẹ́ kó yé wa bí jíjẹ́ wọ ìpa ẹ̀mí bí ìjẹ́ wọ ìyá ti lágbára tó fi àkùnkọ́ lọ pa ẹ̀mí náà lọ́nà ẹ̀sẹ̀ ọ̀tọ̀ ẹ̀wọ̀n kan lè bá lọ́nà tó tọ́ bó ti wà náà àbí ìdí máa mú sí ma ìmọ̀ mọ̀ ẹ̀ ọ̀sán ìrìn àjò wà wọ́n ti àbí ìdàkúdà wọn là níbi sọmọ àtọlá wọn ní pé láàyè ìlú lọ́wọ́ mọ̀rẹ́ ìlú mùsùlùm ìlà ìlú ìṣẹ̀fẹ̀lá ìṣẹ̀tọ̀ kò lẹ́tọ̀ kí ẹ jẹ ọmọ ìyẹ̀fẹ́ jẹ́ mùsùlùmí ó tààlẹ̀ tàbí kábàárẹ̀ ìkànnù mẹ́ta àfẹ́lẹ́ ìlú ìfẹ́ràdé ẹ̀ńtọ́jú abílé bàbá abílé ya tó wá sàgbèrè sí pálapàla rẹ̀ yẹn ọ̀tẹ̀ta bí wọ́n ti lò ní ẹ̀sìn wọ́n lẹ̀ lọ́wọ́ bàbá ti pa lẹ́kọ̀ọ́ bákan náà nọ́ọ̀sì mi lọ ẹtún báyẹ̀ ọkọ̀ àwọn náà ni nígbà tí mo bá jẹ ọmọ ogún ọmọ ṣe bá ti rìn rẹ̀ rẹ̀ táwọn ẹni tó lẹ́sùn òkú láwọn ọ̀gẹ̀dẹ̀ bákan náà ìkẹta àwọn náà ni àlùfáà ìpìlẹ̀ ìjàmbá ẹni tó di apá tí gbogbo mùsùlùmí parapọ̀ káà ìgbèdè olóhùn sí ìgbà wọn. sọ nípa bẹ́ẹ̀ yàtọ̀ sí bẹ́ẹ̀ yẹn kéèyàn kan wà lọ pa yẹn ó léwu pọ̀. ibi mo wá ti wọlé pẹ̀lú wípé ẹ̀ṣẹ̀ ńlá tí ń bẹ lábẹ́ kọ́tùlù nọ́ọ̀sì yìí mẹ́ta ni. pípa mùsùlùmí tàbí zimmi alimọ̀ àṣù bàtàdá àbíyà báyà kan ní yóò dàbí sí òní lórí àwọn tó lu kẹ̀kẹ́ lónìí ní òní jẹ́ sùn ní ní alẹ́ ọ̀la ọtí mọ̀ ọ̀tún láàrin àtàwọn ìdárẹ́ mi náà tó lọ́ọ̀ fún ọ tí ọmọ yẹn ara rẹ̀ tọ́ni ó tún lọ fún wọn. irú àwọn yẹn ti mí ni tọ́wọ́ ẹgbẹ́ wọn wà lábẹ́ ìjọba Islam wọn á tún wọn kẹ́ máa gbé ìlú ẹ̀ wàhálà ṣùgbọ́n wọn ẹgbẹ́ wọn wà lábẹ́ ìjọba Islam ni òun tó bẹ̀ kí wọ́n dùdú yẹn o. torí ọmọ òrò jẹ láàyè nínú ìgbà tó fẹ́ ló kò sí má jẹ́ kó pé sẹ́fẹ́ máa gbé ìlú wa tá máa darí nínú sinagogu yín nínú ṣọ́ọ̀ṣì yín ìgbàjọ aláwí jẹ́ẹ́jẹ́ ẹ̀dúgbò lẹ́kùn. ohun yóò gba ọmọdé o mo ti fi Islam ní darí ìjọba. ọlọ́run wá ní mi ní ájílì dáàlì nítorí eléyàn ọ̀gbẹ́sẹ̀mù ní alẹ́ ẹ̀fẹ́ ní Israel àti ṣe lọ́rọ̀ ẹ̀ fáwọn Israel ṣe anáwó wọn kọ́tàlẹ̀ náà ẹni yóò sọ bá pa ẹ̀mí kan tí èsì pẹ́ nìyẹn pààyàn láfífá àwọn fàtà àdìsí àwọn àbọ̀balẹ̀ jẹ́ fọkà ànàmọ́ ọ̀kọ̀tà láti náà kàjẹ́bí yà á. ọjà bí ẹni kọ́ pa gbogbo èèyàn yányá ẹ̀sìn má jà gbà tó fáwọn ẹ̀sà ìlú làwùsọ nípa wọn. ìyẹn ni pé ọ̀sìn mílíọ̀nù mọ́ọ̀sù ẹgbẹ́ ìgbẹ́ kò lé ọ̀lẹ́sẹ̀ kankan lọ́rùn àlọ́sọ fúnmi kọ́ máa gbé lu apẹ́kọ̀ọ́ ní wàhálà ìyẹn tó wá lọ pa. yóò kọ́ pa gbogbo èèyàn lẹ́yìn ọlọ́run ló ń sàkọọ́lẹ̀ rẹ̀ fáwọn ọmọ ìgbà ìlú rẹ̀ pé ẹni ọba tẹ òbí bọ́ pa gbogbo èèyàn ni. àbúsì balẹ̀ jẹ́. ọ̀gá àná ọ̀gá àná bí ẹni kọ́ pa gbogbo èèyàn yẹn yẹn. àwọn tó pa gbogbo èèyàn yẹn yẹn ẹtún gbọ́dọ̀ ẹnu wọn ẹni ọba pa nẹ́bí ọlọ́run bí kọ́ pa gbogbo èèyàn ni. ẹni ọba pa aláṣẹ tí ń ṣe lọ́gbà bí kọ́ pa gbogbo èèyàn ni. oníkejì sọ́hìn ó kún kan náà ẹni yẹn lápá ikú tí gbogbo èèyàn ni. afa abuja rahimahullah ó ní ẹni yóò dọ́gba pẹ́ mi tó dé wọ̀ yóò sì wọ ọ́nẹ́ pẹ̀lú bó ṣe báyìí. gẹ́gẹ́ bí yóò sì wọ ọ́nẹ́ pé ọ̀pá gbogbo èèyàn yẹn wọ́n ní sùnmọ́ ayé àyẹ̀ nìyẹn. kọ́tàdà rahimahullah àwọn náà ní pé ọlọ́run gbé ẹsẹ̀ yẹn tóbi ni nǹkan tó lágbára ni. àbáwọn ní hasan wọn ní fọkà ẹnìmọ ọkọdàlà mẹsàn jẹmíyà ìtumọ̀ rẹ̀ ní pé ìjìyà jẹ tẹtẹ fẹ nìyẹn gẹ́gẹ́ bó ṣe fi tọ́ bá pa gbogbo yẹn náà irú ìjìyà yẹn láàbù. ẹ̀rí wọn lọ́wọ́ di ọ̀sán náà wà fáwọn adéèrè Suleiman bin Ali ọkọ̀ fún Hasan Hasan al-Basri rahimahullah wọn ni yàrá bá sàáyìn eré bàbá sàáyìn. àníyàn lánàá síbi àyàtọ̀ àti ọdẹ bẹ́ẹ̀ yìí táwọn aláníyà táwọn mùsùlùmí lánàá níbi mi náà jìbìtì àti kàtà ọlọ́run tó láàbẹ kàtà mi náà àná bàbá ìsirahàlì tí a ti sin dandan fáwọn ọmọ ìsirahàlì ó ti wà lọ́rùn wọn bẹ́ẹ̀ láti jọ yẹn wá nígbà ni yóò tó bá pẹ̀ mí kan lọ́nà tí ò tọ́ àbúdá ti bàjẹ́ lórílẹ̀ fọkà ẹnu ẹ̀ máa kọ́ ẹni wọn fi ẹ̀mí kan lẹ̀ láàyè ọkà ẹnìmọ àyànnà sájàdìyà bí kò sí gbogbo èèyàn láyè. táwọn ni wọn láyà yẹn àbáwa náà ní mbẹ. ẹgbẹ́ wọn jẹ́ Al-Hasan al-Basri rahimahullah rahmatan wasi'a wọn sábà fi dáhùn nígbẹ́ wọn lẹ́bi láìlà àbáyọ̀ mo fẹ́ ni tó ti pé ọ̀sẹ́ni tó lẹ́tọ̀ọ́ sí ti gbóra. ما كانت دماء بني إسرائيل أكرم على الله من دمائهم sẹ́jà àwọn ọmọ ìsìráìlù sẹ́ẹ̀mọ́ tí wọ́n ti tí wọ́n púpọ̀ lẹ́kí sọ́lá wọn bá sùhánù ọ̀tá sẹ́jà wọn ni wọ́n á lọ látẹ́jẹ́ kálá àṣà ọmọ àyà ẹni wọn bá wá yí ẹ̀mí kan bóòlù yẹn ti lè yí ẹ̀mí sígbà tí bá ń kú lọ káwọn àtọ̀ yìí pé mo ti jẹun torí pé wò ni mi. là ẹni yẹn la ẹ̀mí yẹn mí náà ló ń lè ká nínú ohun tó lè pa ọ. wọ́n fi ẹ̀pẹ́ lóṣẹ́ tó yẹ kẹ́ ẹ máa lọ ọjọ́ yẹ kẹ́ ẹ máa lọ ṣiṣẹ́ padàpadà. bóyá lẹ́nu tí ó ní sọ́wọ́ àti ìsìn àwọn èèyàn ti fẹ́ jóná mọ́lé ìwọ́n wa tàbí débẹ̀ ó bomi padà yẹn ọmọ ní àyà àmì kan náà ló ti là tó ìdí ní ojú pa kọjá àdínẹ́wọ̀ àhìá mẹ́ta jẹ̀lẹ̀ yá wọ́n lè sùn wọ́n rẹ̀ jẹ́. àyẹ̀bẹ̀ kọ́ nínú kẹtó bí ẹgẹ tó máa lọ kọ́ àtọ́ ẹgẹ máa lọ kọ́ tẹ̀sí bá a mú ilẹ̀ sì máa dùn wẹ̀. lórí táwọn ọmọ mi máa ń ṣe ní tọ́mílà bridge ẹgbẹ́ tẹ́nìkẹ́ bá já bẹ́ẹ̀ àwọn ẹni yóò jẹ́ láwọn ọ̀sà gòkú àwọn ni. wọ́n ti kó bẹ̀ báyìí wọ́n gbé jáde àtẹ̀yìn náà lè lọ kọjá ẹgbẹ́ sì máa wò ní wọn bá tẹ̀lé sínú mi ọmọ ẹ̀ lọ sí wa láàyè wọn àtẹkùn rẹ̀ fún tọ̀ wọn gbàdún wọn kà á ní wọn àyà nínú ẹ̀ fàtẹ̀lé yà. àyẹ̀bẹ̀ ẹ̀kọ́ ẹni débi ń pa ebi lọ lágbára kọ̀ lóòótọ́ àwọn èèyàn ń parọ́ ń sèwọ́n ẹni débi ọ̀pá lóòótọ́ ẹni tí ń ṣe bí ọ nítorí pé ẹtí bá lọ béèrè lọ́wọ́ àwọn èèyàn kí ẹ dákun ẹ fún mi kàkà tóra kó fi lè pọ̀ ní dúkìá ògùn náà ní ń béèrè yẹn o àdébí sọlọ lọ àtàlà ó ní kó béèrè díẹ̀ àbí kó béèrè pípọ̀ tó bá ti fẹ́ kí nínú òṣèlú tó. ẹni tó fi wá ń pa tí ìyá wa ní ọyá wa jẹun lọ́kà á ní wọn àyà mẹ́rin sọ́dọ̀ ìyá ẹ̀bẹ̀ kò burú fẹ́ ní àwọn èèyàn lé àwọn àlà wọn ló ń yẹn ọ̀là wọn ló ń tún yẹn ọ̀gá àdìmẹ́wà àyà mẹ́ta ìdílé rẹ àwọn ògbólé dé ọba àwọn àtàwọn ibi lọ bẹ̀rẹ̀ sí mẹ́ta mẹ́ta yìí. tòtò ni wà á lọ rògbà àwọn ẹni táwọn olóògbé ara wọn àti ìmọ̀ lọ pẹ̀lú ìfọ̀nfọ̀n ọba lásìkò ọyẹ yìí. ọyẹ ilẹ̀ haúsá ni máa ń le tọ̀tọ̀ wà yìí lọ ẹ̀mọ̀ tó pápá ni. Nínú ìṣẹ̀lẹ̀ tí ìgbà tí a lọ sí ẹ̀sùn ìyá rẹ̀, a nù lànà lọ. A òbí wọn ní bàbá jù. Ǹjẹ́ kí ló dé? Bẹ́ẹ̀ ti já máa lọ sùdá ìlú sùdá àgbàdá tó lé nípa àlọ́. Káwọn ilẹ̀ sọ̀rọ̀ á bì í. Wọ́n ní bẹ́ẹ̀ kúrúkúrú wà lórí ọjọ́. Pápá mi náà. Ìjọ́ kẹ́lí kúrúkúrú òkúrò. Ìjọ́ kẹ́lí òkúrò. Ìjọ́ kẹta. Bọ́lá làásẹ̀ lọ́sọ̀ọ́ ètò ìlú káàbọ̀tà àbáyọ ní ìkànnì bóyá yìí ní àgbàrá gbogbo ẹnu tẹ́yẹ kẹyìn kan ẹsẹ̀ tẹ́yà mi yẹn mẹ́wọ́ àwọn àríjàkújà bá a ti pàdé lẹ́sùn náà ẹnu ọ̀gbọ́n bá ti pé yẹn ẹni bí eh, burú ti bẹ ní dáadáa jẹ́ ààrẹ lè kẹ́kẹ́ gbà wá lálejò. ní ẹ ibi kìíní àwọn sudan àlùkòtò tó dàmí àwọn kí wọ́n ní nàìjíríà tó ní bíbẹ́ náà ni àwọn ẹ̀tọ́ bá fẹ́ tọ́ kánò lọ sí sudan bẹ̀rẹ̀ kan náà wọ́n lè gbéra dé tó sí ẹ̀pọ̀ tí ó wọ́n tún jì sí ẹ̀pọ̀ nìyẹn gan bẹ̀rẹ̀ náà làdọ̀ takú sí wọ́n tó sí kàkà níjà sọ ibẹ̀ náà làdọ̀ takú sí òfin tìgbà yẹn kéèyàn wá rí àwọn ẹ̀tọ́ wà nínú orúkọ òtútù bẹ́ẹ̀ kéèyàn lọ tún wọn lọ bí àwọn òbí lè ọ̀gá ẹ̀mẹ́má àfihàn ẹ̀ẹ́dẹ̀gbẹ̀yà ọ̀dà ìjọ ní ibẹ̀ nìyẹn gbogbo àwọn èèyàn pátá ló ti ṣàyè. sọ nípa bẹ́ẹ̀ bí ayé àyè ti lọ nìyà lórí wípé a ti gbóòórùn ẹ̀bí rà nínú mẹ́ta láti kọ ìlú tẹ̀ pé bí a ṣe kọ́ gbọ́dọ̀ àpò gbọ́dọ̀ pàṣẹ ní àgbọ̀dọ̀ pàṣẹ ní láti máa tún ṣòro. ẹni tí èsì mùsùlùmí tí èsì ẹ̀sìn tó jẹ̀ sí ikú lápẹ̀rẹ̀ nípa ẹni tó ń bá ilẹ̀ tó ń sá lọ ẹnìkan wá gba ọmọ wa pa lẹ́yìn tẹ̀lé màá sùn ẹni tó yẹ kí wọ́n pa tẹ́lẹ̀ mi ṣùgbọ́n ẹni tọ́kẹ̀ báyìí wọn lẹ́tọ̀ọ́ sí ẹ̀ lórí ẹgbẹ́ ìyá tó wọ́n jẹ lọ́dọ̀ aláṣẹ yóò ti yà kó ṣáájú aláṣẹ rí ló máa ń tẹ̀lé láwọn ọ̀dà àwọn ọ̀gá ẹ̀ sọ́nà báwọn ọ̀gá tí ó bá máa ṣe sùúrù yẹn bí o ní sùúrù délé yẹn wọ́n ká ló ń lò dájọ́ wá lẹ́ẹ̀kan náà ìyá wọn tí wọ́n jẹ ìyá pé àfẹ́ ah, bá sì ṣe sùúrù alákẹ̀rù ní pa ẹ́ ti sọ́wọ́ àwọn alákẹ̀rù ní ọ̀kà. sọ̀rọ̀ nìyí sáfùtà bá pa wọ́n tún sì wá fún mi. wọ́n lè láti fi ní bí àtàwọn fún wa. wọ́n kì wá mú wọ́n tún fún wa ní sọ nípa bẹ́ẹ̀ bí ọ̀rọ̀ ayé àyànfẹ́ mi nípa nìyà bó ti lágbára tó. òun náà ni ọ̀rọ̀ tí kọ́tún rinlẹ̀ nígbà ní gbogbo àwọn ará sáré àtìlẹ̀ tí wọ́n fi kẹgbẹ́ ìjámi mọ́mí láti pa mọ́mí nìkan la akẹ́kọ̀ọ́ fún mi lọ́wọ́ fi nà. gbogbo wọn yáyá aláwọn lè fi ọ̀rọ̀ nù náà èèyàn kan náà ti pa lọ́jọ́ mọ́mí yóò nínú àwọn àyà mi èyí tí wọ́n tún wá fún wa wọn náà ní ọ̀rọ̀ náà ọ̀rọ̀ sùhánà sọ́ọ̀tù tẹ̀kùwìyọ. فإذا الموءودة سئلت بأي ذنب قتلت ọlọ́run bá ní nígbà tó bá ti di pé àlùmọ̀ òwúdà àwọn ọmọ tí wọ́n rì mọ́lẹ̀ lóyún ọmọbìnrin ni wọ́n eléyàwó máa tẹ̀lé fọ́bílẹ̀ lè ti lọ torí òye fẹ́ gbóbìnrin ẹ̀yọ́ bá wá jàjà bóbìnrin nù wọn tó bá filẹ̀ adékúndàgbà kó fi fẹ́ tójú bọ́bí ọmọ ọdún bíi méjì yóò á lọ gbẹ́lẹ̀ olóòrùn àwọn àpòmọ̀ rẹ̀. ọlọ́run wá nígbà tó wá rí pàdé lọ ó dá àwọn ọmọ tó rìn mọ́lẹ̀ lóye yìí tó bá ń ṣèbéèrè pé ayé dáńgbé kò tó kí la ṣe tún ọdún bá wọn. ibi dábìrì gbà dé ìpànìyàn nígbà tó tóbi gbà. ẹ̀rín òun ló fà á àwọn ànábì sọlọ lọ́wọ́ àlùsọ́lá tóbi sọ yìí pé àníṣe akọ́kọ́ ìdájọ́ tí wọ́n kọ́ sí láàrin àwọn ìjọ ìgbìlẹ̀ ọ̀sẹ̀ àwọn ẹgbẹ́ ní ìrọ̀ àtúnlá ìbùnú abáṣe wọn jẹ mọ́ ọ̀rùn sọlá àdúgbò wọn wọ́n lè fi gbọ́ ànábì yìí ti ń sọ yìí ẹni tí wọ́n pa yóò dé níjọ ìgbìlẹ̀ ọ̀sẹ̀ àwọn yóò wé mọ́ orí ẹni tí wọ́n yóò so mọ́ wọ́n àwọn kásán nìyẹn yóò máa wá tu ẹ̀jẹ̀ yóò ṣe wé mọ́ títí nìyẹn tó fi lè yà láwọn ẹni tí wọ́n gbà yóò máa sọ pé yàrá ìwọ náà ọmọ ẹlẹ́dà eléyìí máa pa mí ọlọ́wọ́ wa sọ fẹ́ni tó pa pé tẹ̀yìn ta tẹ̀yìn ti alága ó ti parẹ́ wọn àmúlọ jìnnà wọn làwọn sọ sálá ń sọ̀rọ̀ tí wọn sọ lẹ́ẹ̀kan yìí a tí gbogbo àwọn ẹgbẹ́ wa ń fẹ́ràn àtìlẹ̀ tó máa ń pè jọ ọmọ nípa mùmí nìkan ọlọ́run ò díẹ̀ láti dojú gbogbo ọmọ ọdún náà. ẹni bá gbèrò ìyá téèyàn jẹ nìyàwó lórí téèyàn pààyàn lọ́nà ẹ̀sìn ọ̀tọ̀ ìyẹn ń jẹ́ òkúta òṣèyà. nítorí ẹ̀rọ àwọn sọ̀tà lórí pé jìnnà sáwọn ọmọ méje tó lè pààyàn kan sọ fún àtẹ́bí sọ́nà ọ̀fọ̀ àyọ̀ sọ́nà nínú àdéhìí tí wọ́n ń bọ̀ نبي تفسير على نعم صلوني ولا تجعلوا لله أندادا وأنتم تعلمون ẹ má wàá kẹgbẹ́ fọlọ́run sẹ́yìn náà sì mọ̀ kí ọ̀dà arákùnrin yẹn wá sọ fún àtẹ́bí sọlọ́ àtọ́lá pé ayé gánbé àádọ́mọ ìjọba eré òṣìṣẹ́ ọlọ́run ẹ̀sẹ̀ wo ló tó fi jù lọ́dọ̀ ọlọ́run kí lànà mùsàlámà mi dáhùn wọ́n ní àbísẹ́jà alálẹ́ láàyè níta kọ́ ọ̀wọ́ akẹgbẹ́ fọlọ́run wà wúwa kálá kọ́kà ọlọ́run lọ́dẹ̀ dá ẹ̀. ẹni ẹ tún bẹ̀rẹ̀ pé kí ni nǹkan àbẹ̀rẹ̀ kọ́rọ̀ pàdé ẹ̀ ó lágbára kọ́ ni ẹ̀ nǹkan dá kọ́ sí kéjì wọn ni pé àǹtakótólá wà làdáká kọ́ṣíátá àdìyẹ́sì àmọ́má. kọ́ ọ̀kọ́ ọmọ ẹ lẹ́ni tí ń báyà kọ́ ọmọ yẹn má jẹun pẹ̀lú ẹ̀ àbẹ gbogbo ẹ̀yin dẹ́ sẹ́yìn náà ti wà mẹ́ o àtẹ̀yin dẹ́ lọ́ọ́ fi nǹkan síra láì dájú pé foundation kan ló gbé jẹ́ àbí sẹ́ǹtì bá pa àti ọgbẹ́ ẹ̀ ń tẹ́lẹ̀ pẹ́ẹ́pẹ́ wá sí alájà gbàyà lọ́wọ́ ilé mi ọmọbẹ̀rẹ̀ òsì bẹ̀rẹ̀ fún káta ló ń fà á o alájà gbà tèmi láti àtijọ́ lágbára méjì láti ká láfọyà àbí méjì tó dúró mo lẹ lọ tó lé lórí òun gẹ́gẹ́ ń kọ́ ọmọ rẹ̀ tí ó sì fẹ́ wọ fífi ó lè dájú ètò ìgbọ́n náà lágbára àti òun fi wá sí kóòlù wá sí rẹ̀ tó ti fún nínú síra rẹ̀ yẹn òun lẹ́rẹ̀ là ń tẹ̀lé lọ. àdàkàtà yẹn ti wá gbogbo lára ẹlòmíín ni ẹlòmíín ò ti jọmọ ọmọ ọdún lọ ọgbọ̀n mo ti bí wọn ti ń bì mélòó lọ sí yóò lóun ti bí pọ̀ ìwọ́n pẹ̀lẹ́. àwọn tó wá bí sẹ́wọ́ntì ti wọ́n sì ìrántí sẹ́ni tó bí ọtí lóhùn nìkan ẹ̀wọ̀n bí àdóbìnrin arákùnrin tó ń bí ọmọ tó lé ní one thousand kìíní kan àwọn yẹn ní ha bẹ́ẹ̀ ni owó nìkan ló bí wọn làwọn sọ ìyàwó tó fẹ́ wọn bí àwọn mẹ́rin wọn á tún ní àwọn ẹrú rẹpẹtẹ ojoojúmọ́ nígbà àwọn ìyàwó nìṣe gbogbo ọjọ́ orúkú wọn padà fẹ́ pọ̀ mẹ́rin wọn rẹ̀ wọn five hundred láwọn obìnrin ojoojúmọ́ ńlọ lóbìnrin kan kan wọ́n ti bí ọmọ tó lé ní one thousand one hundred sixteen àbí nǹkan wọn ní ká ìjùlẹ̀ ìjìnlẹ̀ àwọn wọn dẹ̀ yìí náà aláwọn míì tó bí ìdókòó aláwọn míì tó yé arúgbìnrin tó bí sixty nine náà obìnrin yọ ká tó àwọn abí mẹ́rin àwọn àgbà gbogbo wọn yẹn ò dẹ̀ kú àwọn tó kú bíi méjì àwùjọ yọ ká wọn fẹ́ẹ́ ti gbáyé nínú ẹ̀ lọ́yà alẹ́ tó yẹn kí làwọn máa fi sí wọn àwọn ọmọdé ọba kọkọ ọjọ́ ọ̀fẹ́ omi kejì ọjọ́ méjì omi kẹta oṣù sí bẹ́ẹ̀ omi kejì ọjọ́ sẹwọn gbogbo ẹ pátá làkọ ọlẹ tó jẹ lálàáfíà láwọn ọdún tó ṣẹlẹ̀ ọdẹ yìí bẹ abilẹ ńdọ mẹ́ta wọn tún sọ tó mẹ́rin kan wọn jẹ sọ yẹ tọmọ rẹ jẹ Mariam abika ọmọ Uganda nígbà tọmọ rẹ bóyá lọ fi tó ti gbàdá báyìí wọn tún kéde rẹ pé ọmọ rẹ ti gbé báyìí ìbẹ̀rẹ̀ yọ̀kálẹ̀ láàrin ọdún mẹ́rin. ọlọ́run lọ́pọ̀ bí yóò ṣe ṣètò ọmọ kọ̀ọ̀kan àti oyè dábí àtẹ̀yìntẹ̀bí ọlọ́run ní láti mọ̀ sí ogún wọn ìjà ẹ̀yìn ọlọ́run láàlá pèsè fún yín àtàwọn ọmọ ẹ̀rẹ́. sọ nípa bẹ́ẹ̀ ẹsẹ̀ kejì ní kọ́ ọ̀pọ̀ ọmọ ẹ lẹ́nu tí ń páyà àdìyẹ́sẹ̀ àgbàgbà kọ́ má jẹun pẹ̀lú ẹ̀ kó fi lè má jẹun pẹ̀lú rẹ̀ ń bẹ̀rù bí akọ́rọ́ máa bá jẹun yẹn tá a bá gbóúnjẹ yìí lẹ́bi yóò sì máa yé wa báyìí ó ti rọra rẹ pin nìyẹn bó ti ṣe ro wọ́n níbi téèyàn bá fi ìgbàgbọ́ ìsìn bẹ̀ náà ni wọ́n máa gbé bàbá ti wò pé bí wọ́n pa owó ọ̀pọ̀lọpọ̀ nílẹ̀ lọ́wọ́ ẹ ọ̀fẹ́ látìlẹyìn náà nìyẹn. ẹ ti wá wo tọ́lọ́mù bá dọ́mọ ẹyọ kẹta ẹ̀yọ kí ọmọ àlọ́ yẹn á tún yẹn. ẹlòmíì òfin ju ẹyọ kan àti méjì lọ lálàáfin sílẹ̀ rí kódà ábẹ̀tún sọ fọlọ́mù gbẹ́lọ́mù dáàbò tún gbà yín tó fún mi náà. ọlọ́mù ọlọ́run tó á béèrè pé wo ni wọ́n lè àkùsọ̀lá ni àbùgáàbì àhàlélátà jàrígà wọ́n máa lọ sí afẹ́wọ́ pẹ̀lú ìyàwó aládùúgbò rẹ̀ kó sì tọ́ da mẹ́ obìnrin mi tó ń bá fẹ́ sọ̀sọ̀ kú sọ ọmọ àgbọ̀ èmi ń ṣe ṣùgbọ́n ṣe títò sí mi báyìí àbá kò sí ìyọ̀ ọ̀dà bẹ̀ náà ṣùgbọ́n wọ́n kẹ̀ wúwo lọ́sà ọkẹ̀ wúwo kọjá sí wíkí ẹni tẹ́ ìtújọ́ rí yín pèsè lọ́dún lọ pẹ̀lú mi rẹ̀ ìwà tá a máa ń serú rẹ̀ tá a ti sáfọ súnlẹ̀wọ̀ ẹ jẹ́ ká lọ bẹ̀rù ọlọ́wọ́ olùgbogbo bí ìlú ńlá àìkí àpẹ̀lú kẹfẹ́ àti ẹ̀wọ́rì rárá bí èkó ni bí abẹ́kúta ni àwọn ìlú ńlá kankan yẹn tuntun ní ọ̀pẹ kí yẹn má ṣe tòlítòlí pẹ̀lú mi olómi ẹlẹ́ni ò gbé àwọn ìyàwó yóò gbé fáwọn ìgbésẹ̀ ìgbésẹ̀ àti ẹ̀jọ̀ jáde lásán ẹ̀jọ̀ jáde kò ẹni tí wọn ní gbogbo mi jáde òun náà ní máhrọ́ọ̀mù rẹ̀ obìnrin dẹ̀ lẹ ẹ bá gbogbo mi dá jáde lájò kò sí gómìnrin má sòmìnrin lájò tàwa àjò kéré ni àbótóbi mo ti lọ́wọ́ sọ pé ọmọ èèyàn gbọ́dọ̀ tẹ́lámù obìnrin gbọ́dọ̀ tẹ́lámù ìfúnjọ́ mẹ́ta sọ̀rọ̀ wọ́n máa rẹ̀ fẹ́lá ẹ̀là wọn àti ìmà sọ̀rọ̀ àyàfi pẹ̀lú ilé wẹ̀ kọ́síṣẹ́ obìnrin ò gbà bẹ́ẹ̀ nítorí pé àtàkùn kíkà àtúmínà àdáà àjò ní ẹ lọ́dọ̀ ọ̀la nígbà tí mo lè sẹ́yìn lábẹ́kúta a nígbà tó ti jẹ́rẹ́ àjò ìyá bẹ́ẹ̀ ọ̀ ìyá bẹ́ẹ̀ dáadáa. tó nípa bẹ́ẹ̀ ẹ̀ṣẹ̀ ńlá nìyẹn ọlọ́run wa sọ àyà kalẹ̀ òun láyà sí àti kà ní kúrúkọ́ nìyẹn. ibi àwọn ẹni tí wọ́n yẹ pé ní ìpapọ̀ mọ́ lọ́wọ́ wọ́n yẹ sí pẹ̀lú tọ́lọ́run ti lé wà sí lọ́nà tọ́tọ́ wọ́n yẹ sí yìí káàkiri ẹ̀ ẹ wá rí ìdíyà tọrun lásán ibi àwọn tó ń fi wọn pa ẹwọn wọlé ṣùgbọ́n láyé ìdíyà àkọ́kọ́ ni kí wọ́n pa wọn yìí tọ́lọ́ ni wọ́n lọ́kùn ìlùkìsọ̀ àyàtò yẹ olèlé ẹ̀jìnàlì ìbẹ̀ fún yín ìgbésí ayé ẹ máa pẹ́ láyé dáadáa ẹ bá lè máa gbẹ̀sẹ̀ kú lára ẹni tó pààyàn ẹ̀yin dẹ́ni láta ìlànà ìṣẹ́sàkó ẹni tára báyìí fáyà ẹlẹ́yìn lómi lọ́wọ́ sọ fún alikọ́tù ọlọ́mọ alikọ́tù ìpànìyàn náà ni ó dènà ìpànìyàn ẹni ọba pààyàn tó bá ti mọ̀ pé wọ́n pa á ti wà bí òní sí wọ́n pẹ̀lú gbogbo àwọn ẹni tí wọ́n pààyàn wọ́n bẹ̀rù ju ẹ wọ́n fáwọn sọ́jà ọ̀wọ́ rí láti pààyàn àwọn náà wọ́n ti máa ń sọ̀rọ̀ àwọn yóò yà ní lẹ́nu pẹ̀lú sọ́jà sọ́jà tó ń kẹ̀kẹ́ níbọn kí ló ń tó tún fi káwọn sọ́jà sílé kí wọ́n máa sọ̀rọ̀ agbọ́n tàwa táwọn sọ nǹkankan àsọdé bíbí pa á ọjà àwọn òsì níbọ̀ lọ́wọ́ bí wọ́n fi mú wa ní àmọ́ yìí tó ẹni tó wá sí ikú gẹ́gẹ́ alára nìyí ó lè sọ pé àà ń lọ sọ ọmọbìnrin ìyàfúrà òun wà bẹ́ẹ̀ ẹ òun gbá òun jà àwọn fúgà àwọn ti fèsì wọn lẹsọ ọmọ yìí tóun ti parí tóun rẹ ti dá yìí tó kú báyìí o ti wọ́n dúró ìdìbò yìí. àbí kí ló dé tó ṣe pé wọ́n gẹ́gẹ́ náà ló wá ní sọ́jà ti sọ. dúpẹ́ bí àwọn ẹni tí wọ́n máa ń pààyàn lẹ́nu ìfẹ́ kú lọ́pọ̀lọpọ̀ tó torí bẹ́ẹ̀ ń bẹ fún yín látara ìran agbẹ̀sẹ̀ ìpani àyà ìgbésí ayé tí ó máa gùn tí ó máa pẹ́ yá ó lè àlùbà bẹ́ẹ̀ yín bẹ́ẹ̀ nílà káyì làálẹ̀kùn tẹ̀síkàkùn kẹ́bà ní ìpáyà. ṣé pé ẹ̀mí tó pa yẹn tá pa jẹ̀sẹ̀ ẹ̀wọ̀n ìpá pa ẹ̀sẹ̀ tó dọ́gba ni. bóun náà ti pa ẹni ẹlẹ́ni ẹ́ bóun náà sàfẹ́kùn ẹ̀mí jẹ náà á ti bó ti ṣe fún òun lọ́jà ẹ̀rí sọ̀rọ̀ lọ́wọ́ ti gbé fún wa léyìí lọ́kọ́tò lọ́sọ̀tàn ẹ̀mọ́kọ́dárí jà ìyẹn ni pé ìgbàtọ́ lọ́wọ́ ti káyọ̀ ní sẹ̀rí àpéjájọ́ rẹ nìyí ọlọ́run ni wọ́n mọ̀ nǹkó ti lámọ̀ fúlò rẹ̀ alẹ́ ní wọ́n bá pa nípa àbòsí tọkọ̀dé jẹ́ alùpùpù wa léyìí ní sọ̀tọ̀ àrà ọlọ́run ti fún ẹni tó ní òkú yẹn lágbára tí wọ́n bá mọ̀ yẹn pa tí wọ́n bá mọ̀ yẹn pa aláṣẹ ọ̀sẹ̀ lo àwọn yẹn tẹ̀ ní máa ń lò ṣùgbọ́n wọn náà yóò tó fi kọ́ má pàṣẹ jù wọ́n ọ̀pẹ lórí ni kó náà ti orí ni mọ́lẹ̀ onídìí kọ́ wá kó òkúta kó ti fọ́ orí ẹ̀ ti fi àkóso kọ ẹ̀ lọ́dọ̀ ọ̀run ikú rẹ̀ dàbí ikú bàjá mi tán pa ní. ilé ìwúkà náà ti sọ̀rọ̀ lọ́rẹ́ ń dá sàtìlẹ́yìn fún mi wọ́n ti sẹ́ra ẹ̀ ń tọ́ka fọlọ́ ọ̀rọ̀ sánà kò tẹ̀ ẹ́ lẹ́ ó ti fún ẹni tó ní òkú ẹni wọ́n pa yẹn ó ti fún lágbára nínú ṣẹ̀ríà kíkọ́ pẹ́ ni tó pa yẹn wọn. wọ́n la lè gbọ́ yín pé ànàlọ́ ìṣe àlọ́lọ́gbọ́ yìí lọ́kùn tó ọ̀nà kó darí yẹ pẹ̀lú kọ́ lágbára àti lépa bẹ́ẹ̀ ni ẹ kọ́ pa. ọ̀yọ̀ ẹ̀yìn ìṣòro ọ̀rọ̀ náà tí ó lágbára àti ẹ̀rí anábì sọlọ lọ àrùsọlá láti rí pé ìpànìyàn ńlá ń gbèrò kó dàbí ṣe. gbèrò obìnrin mi ìsinmi bá bí tán ọmọ àgbẹ̀ ẹ̀ ń pa ó sì pa ń para mi à báwo ikú yìí mọ̀. àdébí sọlọ lọ kó mi wọn sọ ti ìpàǹpàrà mi ìyẹn gbọ́dọ̀ gbèrò panìyàn bí sẹ́sẹ̀ yẹn tóbi dé bíbí gbéyàn wá sí. ẹja tó yẹ hadith eléyìí o yẹ hadith Abi Bakrata radiyallahu ta'ala anhu Imam Bukhari wọ́n gbé hadith yẹn jáde ó tó wà nínú Muslim. nínú Bukhari abba níbi báàbù wa ń tọ́ ìfàdá lèmi náà mọ́mí fún àṣìkò rẹ̀ lọ́wọ́ tàbárí pọ̀ méjì náà ọmọ mi ní tó ń bára wọn já ẹ ṣàtúnṣe láàrin wọn. tàbátú onú mùsùlùmí àtúntà tàbátú ilé ọ̀rọ̀ fìdá abàní báàbò ní mùsùlùmí méjì bá fìdá kódà tí wọ́n máa bára wọn jà. àdìsí yìí wọ́n wá báyìí pàdé mi sọ́lọ́ lọ́wọ́ àtọ́lá lọ ilé. ارتقى يا رسول الله هذا الخاص وما بال المقتول tọ́ anabi sallallahu alaihi wasallam wọ́n ti sẹ́rí mùsùlùmí méjì tí wọ́n bá pàdé ara wọn pẹ̀lú dá àwọn méjèèjì ẹni tó pààyàn àti ẹni tá a pa iná ni wọ́n wọ̀ ọ́ tí ọ̀pẹ́ yìí ọ̀sọ̀ fi hà wọ́n á nílò òjijì ọ̀rọ̀ hàmín kọ̀ọ̀fín eléyìí ni apànìyàn tí ló tún kan ní tá a pa ó tún kú kò kò tún fọwọ́ rọrí kú yẹn ni pé kò tún rírọ̀rùn bí ikú rẹ̀ ìjọ náà ní bẹ́ẹ̀ ẹ̀ ànàmù kára àríyàtọ̀ àlẹ́ àkọsílẹ̀ sọ àìlè tọ́lọ́run náà sojú kòkòrò àti pẹ́ẹ́lí kejì rẹ̀ ọwọ́ àti ìdíkà ìyá rẹ̀ àtẹ̀sẹ̀ ńlá ní gbàgbé níbi ìpéyàn gbọ́dọ̀ gbèrò rẹ̀ níbi ìpéyàn ọ̀pàdé kékeré àṣe. àlèmáwò Abu Sulaiman al-Khattabi rahimahullah wọn yẹn yí rí ìdá àlàmì ẹ̀kọ́ náà yàtọ̀ tàbí láàrin ara tàwé tí wọn bá jà lórí kẹkẹ tí ń wò ó yé o káyọ kó ń ba jà lé lórí ṣùgbọ́n wọ́n ń jà lórí ọ̀tá tí ń bẹ láàrin wọn lélẹ́yìí o àbí lórí àsàníyàn lápẹ̀rẹ̀ nǹkan àwọn aláṣẹ ó lè jẹ́ pé wọ́n wò pé àgbọ́yé àwọn lórí nǹkan kan ẹwọ̀rọ̀ kó kéèlè sí ẹ̀ òkè láwọn bòbí lọ sí lo ṣẹ̀rí àná lẹ́sìn pẹ̀lú àwọn kẹta tó yé wọn wọ́n wò pé nítorí bá gbé nǹkan kí ni kí wọ́n fi wò. ọ̀pá òun lè túmọ̀ alẹ́ àwọn ènìyàn tọ́ba yẹn pé kìí ṣèjà tí wọ́n ń jà bọ́ sórí pé àlàyé kan ni wọ́n ti débẹ̀ tí wọ́n lò bọ́ yẹn káwọn pẹ̀lú yẹn. ṣùgbọ́n ìjà yẹn wáyé àlá àdáwà ti ń bẹ iná fún wọn. lórí ọ̀tá tí ń lọ láàrin àwọn méjèèjì àbí àsọdíyàn àbẹ́lẹ́yàmẹ̀yà àbáwọn wáyé àbáwọn bí àwọn tí wọ́n fẹ́ ṣe òṣèlú nàìjíríà sí. ẹ̀rì wọ́n wọ́n sara wọn láàkí wọ́n sara wọn sọ fún àwọn fẹẹ sàánú yín náà ni àwọn fẹẹ sàánú yín gbogbo àlejò sì máa ń sọ pé kí n wá ohun tí ó jẹ ìwọ náà tó o ti lọ láàgùn káàkiri náà ìwọ náà wá ohun fẹẹ gbogbo ìjọ ní wá ohun fẹẹ jẹ ẹ má parọ́ kẹkẹ mọ ẹsìn kẹkẹ òsì rẹ torí kí ẹsẹ ìsìn rẹ lọ sí lọ wọn á parọ́ ẹ ẹgbẹrún kan tá a bá wà wò wọn rẹ ńkọ́ ẹ nígbà tẹ wàá wò ọ láti jó o sí jó o lẹbi bọ bẹ òǹtó náà ni ọjọ́ kejì ọjà ọ̀sánfà ní kẹ̀kẹ́ tẹ mú bọ̀ wá. títí yẹn ó tún sábọ ní. èmi àwọn ọmọ báwọn yẹn ti yọ nígbàgbé báyìí tí èèyàn ṣe yẹn náà bá jẹ́. ibi ọmọ fún mi yára dé ìlúsàánù. ẹ lálẹ́ náà ti ìdí ọmọ nìkanú ẹ la àdàrú yẹn sàkọ làbò wọ òpin ẹ̀dẹ́ yẹn torí pé máa ń gbàgbé mi. wọ́n ti pọ̀ kàlọ́kà torí pé máa ń yí káàkiri táwa ti gbàgbé náà ni ẹni wò ti fẹ̀kan náà lẹ́yìn táwọn eléyìí ni wọ́n wá sí kan tí wọ́n lọ káwọn wá ń bò mí kì í sáwùjọ ìlà àjọ ń gbé. ìwọ gẹ tó ní wọn ó ṣe nǹkan tá a bá fi wọ kẹka lè òní ṣe lọ́sìn ìtọ́ba dé ìwọ gẹ ga lára níbẹ̀ kálukú wà nǹkan tí ni ẹ bẹ́ẹ̀ gbé ìdọ̀tí wọnú mọ́sálásí ìfẹ́ abọ́sọ́lásí máa lọ fi kàfé ṣé àwọn àtàjẹ́ mùsùlùmí káwọn náà bá ti di gbogbo àlàfo àlàfo ń bú ìwòlẹ́ sí káyọ̀ wọ́n lè fi ṣe ń gbọ́ lẹ́nu yín pẹ́ lọ́ọ̀fẹ́ nìkan bẹ́ẹ̀ rọ́lẹ̀ ń pa ọ̀rọ̀ ẹ̀ lọ́ọ̀fẹ́ bí mbẹ́ ẹ ti lọ jẹjẹ kújẹ lọ mú mu kú mu bẹ́ẹ̀ ẹ ti lọ jalè bẹ́ẹ̀ ń tẹ́ lọ sí lọ́wọ́ òṣèlè. gbọ́gbọ́n ẹni dáadọ́ olóògbé èyí tó jọ kẹ́ gbogbo aṣọ lọ́ọ̀fẹ́. bẹ́ẹ̀ bá máa mú owó náírà àwọn one thousand kẹ́ẹ̀dẹ̀ ti gé báyìí kẹ́ẹ̀gẹ́ sínú àwo kẹ́ẹ̀dẹ̀ kọ́nà kan ṣàtúnṣe wa àtàwọn náà. So nípa bẹ́ẹ̀ àdéhìyẹn ń wá olórí àdéhìyẹn fẹ́ lékè ń bì kan ìjà yẹn ti wá òun là ń sọ tọ́jú láàbù mọ́ mi àlọ́. ẹ wúlò ìtọ́sẹ̀lẹ̀ ká àdéhùn ìtọ́sẹ̀lẹ̀ nàìjíríà sí àwọn méjì tí wọ́n lò ṣe ju mùsùlùmí ni wọ́n agbọ́dọ̀ pàkíyèsí wa ẹgbẹ́ elépo àtẹgbẹ́ olómi mùsùlùmí làwọn méjèèjì wọn bẹ tíńkẹ́tì bẹ́ẹ̀ náà lẹ́ẹ̀ mọ́ sọ ẹgbẹ́ olómi ẹgbẹ́ eléko mùsùlùmí làwọn méjèèjì káyé sara wa náà wọn méjèèjì alifulani alifulani fulani lekeni fulani lekeni ẹ̀yàn ẹ̀yà tó ń bẹ nínú islam ni ẹ̀ káàní rán títẹ̀ fúlàní tẹ̀gbẹ́ títí òlélẹ̀ tààrin gbogbo tẹ̀gbẹ́ yìí òní fúlàní eléyìí òní ìjà ìdílé yẹn àti ìjà ní bí báwọn àbá ni wọn ní kí wọn tẹ kájọ wọn tún pàkíyèsí ń bẹ ẹ sì máa lọ gbé síra àwọn tó wá papọ̀ mọ́ ohun tó ń ṣẹlẹ̀ ní wájú wọn nàìjíríà mọ́ papọ̀ àwọn ibi táwọn afáwọn ti ń fa ti fa tó wà pọ̀ papọ̀ mọ́ra ẹ̀yẹ́ nìyẹn mẹ́tí wọ́n bá kí nàìjíríà yìí ibẹ̀ yẹn nìyí àgbìyẹlé wà ìgbọ́kànlé ń wà pé táwọn ènìyàn bá dé orí àga yẹn ó sì fẹ́ǹdì ẹni ọba débẹ̀ sẹ́wọ̀n pé bọ́ọ̀ bá ti wà tẹ́lẹ̀ kí wọ́n tó sọ ọ́ dìdàkudà ń sìn ìrùn tí yẹn bá gbé torí oyè ni ó sì níbi ọba rẹ̀ yẹn wọ́n tó wá máa gbé pé ọba láwọn àtàdé ó ṣe ẹgbọ́n ti lásán yẹn ṣùgbọ́n ìdè lọ àdẹ́tẹ́lẹ̀ tó bá yẹ pé àtẹ́wọ́ ló ń gbé wọ àfin àtẹ́wọ́ ní gbogbo ọjọ́ ayé ẹ̀ pa tí wọ́n fi parí ó ọba rẹ̀ tọ́lọ̀ jẹ̀yìn tó bá yẹ pé ìrùn ni máa ń kí tó fi gbé wọ àfin akínrun ní ọ̀jẹ̀ gbogbo ibi tó bá ti jẹ́ bí wọ́n ti fẹ́ ṣe wọ́n tako sórí òkúta ọ̀pẹ ẹ̀yin lẹ́ máa ń gbé ẹlọ lẹ́bẹ̀. sọ́yìn fáwọn ti ń tako sórí òkúta ni aburú tó wọn máa ka kiri ẹ̀rù ní sọ fún wọn oṣù kò wọ́n mọ́sálásí àríyá lọ́sọ̀. tó bá jẹ́ bí irú báyẹn wọ́n gbé wọ àwọn ilé ìgbìmọ̀ asòfin àti ilé ìjọba tí wọ́n lọ ní gbogbo bí táwọn afáwọn ti ń fásitì ìkéwù tẹ́ni yẹn ń gbé lọ ní ọlọ́run practice tọ́ba ti dọ́rùn wọ́n máa ń rí muslim wọn ò lè ṣe àyè àbí sunni bá àbí sunni ṣe àyè eléyìí wọ́n fi dọ̀ lòun tó máa pépè láwọn tàbí tí wọ́n jẹ́ ní ọlá eléyìí oní sunna tó gún régé ni ọyá ìwọ́n máa lọ bẹ̀ táwọn àbá àti sọ pé ìdìbò bẹ́ẹ̀ ń bọ̀ wọ́n dẹ́dẹ́dẹ́gẹ́ ló ti jẹ́ torí wọn bẹ́ẹ̀ bá bá dọ̀hùn ìgbàgbé ee torí èsì state level gan nítòsí wà nínú gọọmenti kí àtẹwò ni kánsílọ̀ kẹ́ wọ́n sọ fún pé bá ṣe é ẹ wàá máa parọ́ kẹ́ fún wa ọmọ ya wa kẹlẹ ọsẹ jama náà àti ilé ẹka ní lẹkọọ àwọn àgbà wọn wáyé pé ṣé àwọn àdúgbò lẹ yóò wá lọ lé báyìí báwa àti ń palẹ̀ mọ́ àwọn òpá ago mẹ́rin ti kọjá wọ́n ní ọ̀ rájú ẹ̀rín tú ayé òkèèrè kékeré bẹ́ẹ̀ tó bá tóbi lẹ́wọ̀n sí ní áìláńdì náà àwọn òbèrè ayé máa lọ sẹ́yìn. sẹ́ǹsì ní bẹ́ẹ̀ ọ̀rọ̀ olóṣèlú ọgbà bẹ́ẹ̀ àwọn òṣìṣẹ́ olóṣèlú lérí ní wọ́n lé láwọn nìkan ní káwọn wá ó lè jẹ́ àgbo kí ọ̀rọ̀ ó lè jẹ́ àgbo méjì òrùtò tẹ́tì sí lọ́rùn mẹ́rin ni. èrú màkàrú jàmbá ó ní wọ́n ti ṣe lómi pé ìwọ nìkan lọ gbọ́dọ̀ dá wa. ó gbé wù yóò tó lè máa gbé bọ̀ báyìí wọ́n sọ pé kíní ìlà fẹ́ kó o sí. nígbà tí kẹlẹ́ fẹ́ lọ sí ìgbà tó kí wọ́n wá wọ́n ní wá àfa làwọn àwọn òní nfẹ ti lè ṣe lọ́wọ́ ẹnu wọ ọgbà aláṣọ fáwọn èèyàn pé kí wọn dìbò fún yín. àwọn òfin bó ṣe ń lọ yìí oníjàdì wà láwọn ìbára ọmọ à onílò sọfà ni wọn sẹnu sọ yìí. ẹ fọ́nkọ́ yóò wáyé bò ṣé wọ́n ṣe ṣe ọlọ́run à ọlẹ́ tún rélé iná ìlú o lẹ́yìn náà ní dúkìá gbogbo èèyàn tí wọ́n lè ní ó fún ìlú sọ. làwọn bá lọ fún pápá tí òṣèlú nàìjíríà ẹ tó bá fẹ́ kí wọ́n fà ní ọ̀dọ̀ tẹ́lẹ̀ ti jẹ́ dábàá ilé wọn ayọ̀ sí. tó torí bẹ́ẹ̀ tó bá jẹ́ pé èèyàn fèsì ara èèyàn pẹ̀lú dà lórí pé èèyàn ń jà sí rẹ̀ tí mo fẹ́ dolé lórí àbí èèyàn fẹ́ ga àwọn èyí tá à ń sọ yìí o irúfẹ́ ẹni bẹ́ẹ̀ ni kọ́kí la gbọ́nà ní àṣìṣe àwọn méjèèjì náà wọ́n wọ̀. ṣùgbọ́n tó ṣe é pé ńlọ ọba ọlọ́tẹ̀jà á lọ sí pàṣẹ lẹ́sìn yẹ́n ti mo kìtà lóhùn bí ha tó sì yẹ ká bá wọn jà lórí ẹ̀ àbí yẹn ń dáàbò bẹ̀mí rẹ̀ ó lè wá káyọ̀ mọ́lé ó lè wọ́n pa yẹn ìyẹn wá ń dáàbò bẹ̀mí rẹ̀ bí yẹn ti pa nìyẹn sẹ́mọ̀ fóun fẹ́ pa yẹn ìyẹn náà fẹ́ pa òun náà àwọn méjèèjì fẹ́ jọ para wọn ni mùsùlùmí sì làwọn méjèèjì sọ̀rọ̀ yẹn yé díẹ̀díẹ̀ ọ̀wé yẹn wá bà àlè sọ pé kọ̀kìlà ọmọ mi ní àìlẹ́rìí o torí yẹn ń dáàbò bo ẹ̀mí ara rẹ̀ bíi àwọn òfàrí mi ni àyẹ̀bẹ̀ kò lè wá bá yẹn ọmọ àtọ̀ fi hàn yín pé ó lówó lọ́wọ́ àbí kí ńlá ọ̀yá máa ń tẹ́yàwó rẹ̀ lórí bẹ́ẹ̀dì ọ̀yá máa fi abẹ̀bẹ̀ fẹ́ wa. ọlọ́ni òbí yìí ọba bẹ̀rẹ̀ sí ní kó ìbombo sí ìyàwó yẹn àpòlì àtọ́ lágbára ìyẹn wá lọ mú ọ̀pọ̀ ọdún dàbá fi ń káwọ́ ẹ̀ àpò ti fara kalẹ̀ ìyẹn wá mú ìyẹn wá fi lù ú ní ìdí rẹ̀ jáde kìkì irin ni a máa fi ń káwù báyìí kọ́kọ́ ojú làmú pé ìyẹn máa ń yí báyìí ìyẹn wá fi lù ú jáde kìkì sẹ́wọ̀n pé yẹn paálí ọba kú kí n fi mo rò ló dé bẹ́ẹ̀ mùsùlùmí sì àgbàdo ló fi kọ̀kí la ọdún mọ́ ọdún àti ìlú náà ọ̀rọ̀ ti gbogbo àwọn eléyìí ò kó bẹ̀ ọ́ tọ́lẹ́ ni ìyọ́ yẹ ká bá a jà ọfẹ́ gba dúkìá yẹn ọfẹ́ gbẹ̀mí yẹn ọfẹ́ báyà ọfẹ́ báyàwó yẹn sí pálapàla àmọ́ fẹ́ hàn mí yẹn lémọ̀ ò kó bẹ̀ ọ́ torí kèsì yìí pé yanni ọfẹ́ dá gbogbo rẹ̀ ní gbogbo irun àti pẹ́ ní kéjì rẹ̀ àyàtọ̀ báyìí gbọ́kàn kẹ́ pa ọfẹ́ dá gbogbo rẹ̀ ní pálapàla ẹni wọ́n á pọ̀ ọlọ́tẹ̀jà àbí dánadáná ohun tó dúró kòrò àti àti pa wọn fẹẹ dá àbòrò rẹ lọ tó mi àti orí mi kàrẹ́rì ṣùgbọ́n gbogbo ọgbà bá ti yàtọ̀ sáwọn àlàyé tá a sọ yìí wọ́n ti kó sínú kọ́kílà ọmọ mi káàkiri náà ẹ̀yin mi ní ìjọ ìjọba ti para yìí kódà bọ́ ọ̀pá ìlú ní ìyàwó tọ́lọ́ bá fẹ́ sáyìn ẹ̀lẹ́sìn ọ̀hún téèyàn ti fẹ́ ọ̀fẹ́ òkú àti ìjọba nìyà. حديث من الرواة النبي صلى الله عليه وسلم إلى حديث جرير من عبد الله الكجلي رضي الله تعالى عنه قال النبي صلى الله عليه وسلم òjíṣẹ́ ọlọ́run ní ẹ gbọ́dọ̀ sẹ́rí tí wọ́n bá lọ sẹ́kẹ́ wá di kìfìrí ìtòrí yẹn ní ìdí bẹ́ẹ̀ máa bọ̀ jìbọ̀ bẹ̀ yẹn ti pé ẹ má tètè àwọn kèfèrí ẹ má fara jọ wọn o. sọ̀rọ̀ pé yọkùnrin bó bá àgbókò mọ̀rí kọ́ bàbá àbí sábà mi ọ̀ máa para wọn àtẹ́tí òṣèlú bá para wọn. wọ́n ṣe báwọn kèfèrí ti máa tàbí kèfèrí ti máa para wọn. àwọn ibi tí yìí ti ń ṣẹlẹ̀ ebi mùsùlùmí náà lálẹ́ pa ní ọlọ́dún bákan náà nínú àwọn àhàdì èyí tó tún wá ọ̀hún náà ni èyí tá a ti mẹ́nu bà ṣáájú ṣáájú nínú hadith abdullahi ibn umar radiyallahu ta'ala anhuma lọ́pọ̀ kọ́rí náà wọ́n gbé jáde síbi àtẹ̀ṣẹ́ la yazalu al-abdu fi fushati min dinihi alẹ́ yẹn ní yẹ kò ìgbàláyè rẹ ìgbàláyè máa wà fún ẹ̀sìn rẹ̀ mọ́nlọ́mù yusuf dàmú haraman tí ọba tẹ̀jẹ̀ sílẹ̀ lọ́nà ìwọ̀ lọ́nà ìwọ̀ tí ọba ti pa ẹ̀. nínú hadith mi ìdá tó ti mẹ́nu bá ọ̀rẹ́ ni hadith tí wọ́n lánà sọ̀sọ́lá ti sọ báyìí nínú hadith abdullahi ibn mas'ud radiyallahu ta'ala anhu. wọ́n ní imam bukhari náà gbé jáde wípé awwalu awwalu ma yuqda bayna an-nasi wal qiyamah àkọ́kọ́ ohun tí wọ́n gbé dájú yẹn kájọ gbé dájú qiyamah òun náà ni àti máa ẹ̀jẹ̀ tí yẹn sálẹ̀ fún un ọyàtọ̀ sí sinro lọ́wọ́ ẹgbọ́rọ̀ sinro ni ìrùn ni wọ́n kọ́kọ́ sinro rẹ̀ ṣùgbọ́n pọ̀rọ̀ dájọ́ ẹ̀jẹ̀ ni wọ́n kọ́kọ́ ti dájọ́ rẹ̀ bákan náà níbi sọ̀rọ̀ pànìyàn tó tún lágbára dé aníwọ́n ní òṣìṣẹ́ ọlọ́run sọ lọ́wọ́ àtọ́lá tó sọ́ni ẹ̀ẹ́dẹ́sán ìd رحمه الله تعالى إنه حديث البراء بن عازب رضي الله تعالى عنه قل لقتل مؤمن عند الله من زوال الدنيا àní kéèyàn pa mùmínì ó mà tóbi lọ́dọ̀ Ọlọ́run ju kí gbogbo ayé bá sì mọ́ ọ̀dọ̀ a sì tún wà lórí pé abẹ́ ìpànìyàn ẹ̀ṣẹ̀ ìpànìyàn tá à ń sọ yìí kẹ̀bíra mẹ́ta ní bẹ lábẹ́ rẹ̀ àkọ́kọ́ pípa mùsùlùmí àti ti mí ẹ̀tọ́ jẹ́ bàkàtà bìyà tá a ló fọkàn balẹ̀ pé kò ní fúlẹ̀ kọ́ máa gbáàrin ló wa kí ẹ̀ wá lọ fà ẹ̀ṣẹ̀ ńlá ni. bákan náà nínú àwọn àhàdí ìtọ́wá wọ́n lè ti tọ́lọ́ sallallahu alaihi wasallam Imam Bukhari náà wọ́n gbé hadith ìjáde wọn hadith Anas Malik radiyallahu ta'ala ó sì wà ní mùsùlùmí náà bẹ́ẹ̀ pé ẹ̀ǹtẹ̀bá yẹn. kẹ́rí àwọn ẹ̀ṣẹ̀ gbàǹkọ́gbì tó tó bí téèyàn bá tó bá lórí ẹ̀ sọ́rọ̀ rẹ̀ léwu wájú ọlọ́run mẹ́ta ni àkọ́kọ́ ni ìfi nǹkan ní ìkejì ọlọ́run ló jọ. ìkejì òun náà ní ìpa ẹ̀mí ìkẹta wọ́n lè yẹ bí inú ló fọwọ́ òun ní ìkúra tí máa ń tì ẹ̀wọ̀n ló ná ìkúra èké ebi ọba ayá sí yẹn lẹ́nu lọ́pọ̀lọpọ̀ gbà ìyẹn ọ̀sán kẹ́ wí ẹ̀rí wọ́n ní sẹ́wá rí ọ̀rọ̀ ọlọ́run tọ́lọ́ ní ọmọ yìí yóò tó lọ mọ mìíràn múdà àmìíràn ọ̀jẹ̀dá òru jahannam kọ́ọ̀lìdà fìlà. ẹnì yóò dọ́gba pamọ́ mi ní tó mọ́ mọ́ pamọ́ mi ẹ̀sẹ̀ rẹ̀ ní jahannam kọ́ọ̀lìdà fìlà. tí ó gbé bẹ́ẹ̀ lọ wọ́n ní àwọn àwárí tuntun wọ́n máa mú kí n ṣe ẹ̀rí. àlàáfófúri sọ ibi ìṣẹ̀lẹ̀ lọ. ìpè ẹni tó bá dẹ́sẹ̀ ní lákèjìrì. jẹ́ kí lẹ́rí wọ́n níbẹ̀. nígbà tó lọ́wọ́ bá sọ yín pé ẹni tó bá mọ̀ pọ̀ pa mọ̀ nìyí pẹ̀lú ìzákòrò jahannama kọ́ ìdàmfì. ẹsẹ̀ rẹ̀ ní jáde mọ́ ọ́ lẹ́sìn lágbére wọ́n ní wọ́n táwọn rí táwọn fi sọ pé ní ọba ṣẹ̀ṣẹ̀ nílá ìfèrè tẹ̀gbẹ́nu àkídà kákídà ti mẹ́fún àwọn kàwárì wọ́n ní pé tọ́ba ṣẹ̀ṣẹ̀ nílá ìfèrè ni tọ́ba dẹ̀ níjọ́ bí àfẹ́yà máa gbére sínú náà wọ́n lè rí àwọn nìyẹn. wọ́n ní ṣùgbọ́n ọ̀rọ̀ yìí dàrú mọ́ wọn lọ́wọ́ rẹ̀ alè yẹn jẹ́ lọ́dẹ̀ márùn-ún ọ̀dẹ̀ àkọ́kọ́ ọwọ́ àánú àyà ti mọ̀ kàṣàbí ha. nínú àwọn àyà tó ti wí pé mọ̀tàṣàbí ha rí tó ṣe pé ìtumọ̀ rẹ̀ ò lè yé tán. ọlọ́dẹ̀ wípé fàámà lẹ́ni náà fi kúló ní ìmùtáì àwọn ẹni táì tó déédéé bá wà nínú ẹ̀mí wọn nínú ẹ̀sìn ọ̀yẹ̀ tẹ́lẹ̀ ọ̀dẹ̀ mọ̀ kàṣàbí rí. àwọn àyà tó ṣe pé àlè túmọ̀ rẹ̀ gbòógì báyìí wọn làwọn ọlọ́gbà pé yìí bẹ́ẹ̀ kan nù wọn. wọ́n kẹ̀kẹ́ ti dá wàhálà ni ọ̀pẹ̀ wá àti àwẹ̀lẹ̀ kí wọ́n fi lè kọ́ bọ̀. nínú àwọn ọ̀pọ̀tẹ̀sẹ̀ bíi hàtì lọ́wọ́ tó yẹ kí àdéhìí ká máa lọ sẹ̀sẹ̀ sílì mú bí ọ̀ma yí wa bẹ́. kákẹ́dùn káka abọ́lọ́wọ́ bá ti wí yìí ká sì tù kákò mẹ́. ṣùgbọ́n bàbá àlọ́ kọ́ ọ́ máa wá wá wí òun náà dàbí àwọn ayé ọlọ́run lọ́wọ́ ni o kápọ̀wọ́ rinlẹ̀ fọlọ́run a gbọ́dọ̀ máa ṣàlàyé gbígbọ́wọ́ ti rí ìgbọ́wọ́ ọlọ́run ti rí. sọ̀rọ̀ yẹn kílíà bẹ́ẹ̀ ọlọ́run lójú ọlọ́run lójú gu ó ní gìgì rísẹ̀ gbogbo àwọn gidi wọ̀nyí adẹ̀tí máa dúró ilẹ̀ fọlọ́run bá sùhánà kò jà a gbọ́dọ̀ ṣàlàyé pé àtẹ bá ní ọlọ́run bá tó hadith ìdáhùn sọ̀sọ́lá ń lọ yí pé ẹni tó bá fi rin para rẹ̀ nínú àwọn mọ̀tòṣẹ́ bíi àlọ́ náà wà. wọ́n fi hàn yí pé mọ́tọ́fún wa yí pé lábẹ́ pípa ẹ̀mí ẹ̀ṣẹ̀ mẹ́ta ní ń lábẹ́ ẹ̀ṣẹ̀ àkọ́kọ́ tọ́jú ẹ̀ṣẹ̀ ńlá òun ni kéèyàn pa mùsùlùmí ẹ̀ṣẹ̀ kejì kéèyàn pa bàkàtà bíyà tí a kò gbọdọ̀ pa nítorí ìpàdé lálùkáwà ní kó lè gbé lù wà ẹ̀ṣẹ̀ ńlá àti ti káwọn ẹ̀rí náà pọ̀ wá lórí ẹ̀. ìkejì ńlá ẹ̀ṣẹ̀ ńlá òun ni kọ́tùlù ní ìsáni nẹ́fùsà kéèyàn pa ara rẹ̀ fún ara rẹ̀. ìwọ́n náà ló nira rẹ o bóun ṣe ń wò bó nira ó gbà pípẹ́ ìdá ọlọ́run ni ọlọ́run ló ṣẹ̀dá ẹ̀. láti bí mo nira mi ti ọmọ gbàgbọ́ láwọn yóò wú pé òun lájẹ̀ ọmọ máa ń fi olóṣòwò fún ẹ káwọn lọ máa bọ láwùjọ yìí báwọn yọ àti ẹwọn máa ń tò lọrùn ní kópa yìí. ọlọ́run ni wọ́n láta àkóso ló àwùjọ ìṣẹ́kù iná lọ ẹ̀ka lẹ́yìn kò wà ẹ má para yín lọ́rọ̀ ọba lànà ìlú púpọ̀. ìyẹn wá lọ para rẹ̀ wọ́n náà wọ́n ti ṣàbí háàtì lọ́wọ́ àwọn. inú wọn lọ́wọ́ àwọn. ànábì sallallahu alaihi wasallam wọ́n wá lọ hadith náà Bukhari àti Muslim gbé jáde hadith àti ìbúrẹ́wà ìgbè mọ́ ń sarọ́ ìjà ẹni wọ́n bá jábọ́ látọ̀rí òkè lálá tó ga jù wọ́n láyé sùn ẹ máa gbúrẹ́ máa ń sẹ̀ láwọn ọmọ ìṣúná wọn nígbàgbọ́ ọba ti bẹ́ẹ̀ yẹ sara da ìjà àjà ajábọ̀ wọnú náà agbèrè ilé àwọn àdébìyàn á bẹ́ẹ̀ ni nínú ọ̀sẹ̀ ṣẹlẹ̀ á dì ọ̀yẹ́ ká máa fọwọ́ bọ̀ bọ̀ bá nìyẹn ṣe tẹ̀síra rẹ nìyẹn ṣe gbé ń parẹ́ ìkejì ọmọ ń ta àṣà òun lọ mú gabale fọ́tì àti sẹ́ǹtì ó gbé jẹ àkókò sọ́dà mu àti sìmẹ́ǹtì ọba ti bẹ́ẹ̀ jáde láyé ọdún tàwọn ọmọ ẹni sùn. agbẹ́nu parẹ́ yẹn jẹ́ wọnú jahannam ni kọ́ọ̀lì náà fọ́nà lẹ́yìn àbí kọ́ìsì ló wí. ọ̀mọ̀ nǹkan làdọ́ sọ̀rọ̀ ní àdìyídá ẹ̀nà bá wọn múrin tó fi nyúra rẹ̀ lọ́rùn. awọ jáde náà pẹ̀lú orin tó fi nyúra rẹ̀ lọ́rùn yẹn má lè gbàgbọ́ lẹ́sọ̀rọ̀ máa gbére sínú ẹ̀. bákan náà wọlé ní ìyá àmẹ́kùnẹ́kùnà ẹni fún ẹ̀ ló kùnà ìyẹn ló gba jùlọ yìí tó sùn rẹ̀ mọ́fáàlù ìwà rọ̀ ó ní gbèsè pọ̀ gbèsè yìí pọ̀ ọ̀wọ́ gbé bẹ́ẹ̀ ọba bẹ́ẹ̀ ọba fún ìṣẹ́ ọ̀sán ọ̀kẹ́ náà ọmọ ìyá wa bá mi jọ sọ wọ́n ní òṣà àjọ òun jẹ lórí kí ló ní tó lé ní ó ló lé o ó ló ti bẹ́ẹ̀ jẹ́ pọ̀ o ọláyé gbèsè lọ́dẹ̀ tó bí mi ọmọ ìyá tí ẹ fi mọ̀ ọ̀ṣọ́ aláwọ̀fẹ́ mi lájà ìṣe ọ̀wá rí gbèsè ẹ̀ lórí ẹjẹ́ mọ̀ òṣà àjọ òun tó jẹ́ sí ẹ̀wọ̀n mílíọ̀nù báyìí lórí sọ̀rọ̀ rà lẹ̀ lórí wọ̀n rà ó fi ìkan lórí ọmọ òdìdí mẹ́ta bílù lọ tó ọkọ lé mú náà wọ́n tó ti kú àlẹ́ ní ah, ẹ ká mọ̀ pa ìṣe orí ojú máa ń dàrú ìyàwó ọdún ìdílé kí lọ wá sí wà láì wòye o tó sì la pákó wọn làwọn kókó lè yíra wọn ó ti mú òun kà ní owó ayé pẹrẹ náà ẹni ká rí òtúnba àtàlọwọ àtàlẹsáwọ bá ah, ah, dáhùn ó ti padà dé pé pé kó lọ lọ ọdún ẹsọ ọdún ìsọ àwọn tó jẹ lówó gan nígbà tó wọn lọ sùn ó aṣọ gbèrè wọn wà fún sílẹ̀ ilé kó sọ jẹ wá àbá àbá àtẹwò tẹ náà lẹ́nu tó mẹ́ta ló mú mi lọlẹ sọ̀rọ̀ àtòjú tẹ tó fi wọn wọn lọ báyìí kọ́ àti lọ bínú para rẹ̀ ìṣòro wọn fún wa pé báwo kú ìṣèlú tán wọn ní ọba sí àjẹsí òsì fún padà sí àgbàdo ẹjọ́ fún rẹ lókun lọ́rùn àbókun rẹ ní nǹkan ní nǹkan ni àbí kún rẹ wọnú náà jáde wọn àdéhùn ẹbí wo sùn ọlọ́ọ̀bí ní àyíláàdì kò sí kó bẹ́ẹ̀ ni ẹ ẹlòmíì ó kó bàtà rẹ lẹ́yìn tí wọ́n pààkì ọkọ̀ wéré yóò ti kọ́kọ́ sórí ọkọ̀ ìgbòlódì tí wọ́n kẹ́kẹ́ ọbẹ̀ ní jù àwọn ọmọ apẹja ni wọ́n padà lọ mú jáde tí ó fi rú méjì níbi tí tó mímú lọ tí tó mímú yó ń sàkóso lóyún àti lóyún wọn nínú ẹja ìdámọ̀ náà tó gba àwọn àhàjì nínú ìlú nínú àwọn àhàdìsì tó ti fi ága àtù láti lè fi sẹ̀rù bá gbogbo ẹni tó bá fẹ́ parẹ́ àgbọ̀dọ̀ máa wá wá wí kan ní ẹ máa jà bọ́. ewu tó jòkè lọ́dọ̀ àwọn àwọn ẹni tó nígbàgbọ́ gidi tó já lùsùn lẹ̀ òun ni pé àlùsùnsùn ni mo ti ṣe ẹ̀mí hà irú àwọn quotation àwọn ẹsẹ̀ ọ̀rọ̀ náà mú wáyé tó ṣùgbọ́n àìlà lùsùn ṣe ìgbà ìjáde á gbé lórí àwọn ẹṣẹ ọ̀rọ̀ dáa fi parí ìdájọ́ lórí ẹ̀ dẹ́lẹ̀ ìtọ́ka wípé ẹ anẹ kọ́tìlá láyà orí lórí ilé ìrìnsàn àdìmọ́n pípa ẹ̀ kéèyàn pẹ̀lú ọ̀yọ̀ gbàgbọ́ kò ní ara èèyàn ẹ̀rí. kí ló dé òbí yé wa bẹ́ẹ̀ ọlọ́run ní kò sí bá àlékún lè fi sọ́ọ̀tún fi kọ́tìlá àlùkò rẹ̀ bẹ̀rẹ̀ sọ́ọ̀tún ọ̀tàwé lọ bẹ́ẹ̀ ọlọ́run ti ṣe ń dandan fún yín pé kẹgbẹ́sẹ̀ fàníyàn ọmọlúwàbí tọpọ ọmọlúwàbí ẹrú tọpọ ẹrú ọdún àyè gbogbo ẹ lọ ọlọ́run wa tó fi débi ayàtò ọmọ náà ó fi yẹlẹ omi àkèké sẹ́yìn ẹni ọba lè mójú kó fọmọ ọ̀yá rẹ̀ ọmọ ọ̀yá rẹ̀ ó fi ẹ̀yí pé ìnáwó lámìyá kúròjú mílẹ̀ ìsìlá torí bẹ́ẹ̀ lẹ́sùn yìí kákẹ́gbà síbẹ̀ ni kò túmọ̀ pé ńgbà tọ́lọ̀ ti ní ọmọ òtúmọ̀ fún sọ̀rọ̀ ti kúrò nínú ìṣòro yọ. ọ̀rọ̀ jésù ọ̀rọ̀ ń fẹ́ parí pé bí lẹ́sùn ti wá a sì wí bẹ́ẹ̀. ìgbésọ́lọ̀ ọ̀gá ní wé mọ́nì mẹ́ni yẹn lára mọ́rọ̀ rẹ̀ nínú ayé mi. bákan náà wọ́n ní nínú àwọn ọ̀rọ̀ tí a tún wí lé sí eléyìí a jẹ̀ ní kí ó ti ń parí lọ wẹ́rẹ́wẹ́rẹ́ òun ní pé ìpànìyàn nǹkan tó lágbára ni tọrọ bá wá rí bẹ wọn tó jẹ dandan òun ni bí àyà tó bá jẹ àyà ìlérí yàrá yìí àti hadith tó wá báyìí ọ wà lórí ìtumọ̀ tó ti fi láàyè tànẹ́fà máa lò sóde tó fà ọ gbọdọ̀ takò ẹsẹ̀ ọ̀rọ̀ mi. tọ́mọ̀ wá sọ báyìí pé pípa mòmìnir kí ẹ mọ́ mọ́ pa mòmìnir kí ẹ mọ́ mọ́ pẹ̀mí sábàbò lẹ́nu kò lóde ti náà okùnfà téèyàn lè fi gbére nù náà ni wọ́n sábà okùnfà yìí gbọ́dọ̀ rí nǹkan mí lè kọ́ wọ́n lè já wo àlùfáàrọ̀ ìlú lápẹ̀rẹ̀ tẹ́ ọ bá tún wọ́n wípé téèyàn bá pa mọ̀mí ní nínú tó lè fà téèyàn fi dé inú jáde náà gbére okùnfà lápẹ̀ nǹkan mí lè jí kéèyàn bá padà débẹ̀ gbére a lè rí mọ́nẹ̀ àtìrí wàyí ó ti ṣẹlẹ̀ gbọ́dọ̀ ó fúnra ẹ̀ lókun lọ́rùn pa àtọmọdé ọlọ́pàá rẹ̀ lẹ́nu jẹ́ mẹ́ta yẹn ó ti ṣẹlẹ̀ báyìí ó ti wáyé náà adẹ̀lẹ̀ rí nǹkan rí tí ò ní padà jẹ́ obìnrin sínú náà wọ́n ní bí ogun náà ni ẹnì kan lè kọ́rọ́ ọba sábàbù ní àgbàmì ní ẹ̀mú kí ìyẹn ti jọ jẹ́ mọ́lẹ́bí òkùnfà ní téèyàn fi lè jogún ara ẹni ẹ̀wọ̀n pa lókùnfà mẹ́ta téèyàn fi lè jogún ara ẹni ìjọ jẹ́ mọ́lẹ́bí ìjọ fẹ́rẹ̀ ẹni àbí ìyẹn sì jẹ́ ọ̀gá ẹnì kan nínú onígbàlà téèyàn fi lè jogún ara ẹni nìyẹn lẹ́ẹ̀kan náà a lè rí nǹkan tí ó bo òkùnfà yẹn jẹ́ inú nǹkan tó lè bo òkùnfà yẹn jẹ́ mọ̀lẹ́bí jọ lè ní àṣẹ tó tọ́ ṣùgbọ́n kiri yóò lò mùsùlùmí lè ṣé yóò jogún ní jogún ajá sí pé òkùnfà téèyàn lè fi gbére sínú náà ìpànìyàn mẹ́mẹ́ tàbí kéèyàn para rẹ̀ ṣùgbọ́n a lè rí nǹkan tí ó fún yẹn tí òfin ní rí bẹ́ẹ̀ mọ́ ọ̀rọ̀ bá mi àti ìlera yìí sí ọ̀hún náà ni ìmán ìgbàgbọ́ ìgbàgbọ́ ọ̀rọ̀ bí ẹ̀sìn ìgbàgbọ́ lè kọ̀ fún yàn lẹ́yìn òfin méje kí ni o lẹ́yìn òfin lè má kéré ìlú rẹ̀ hàn. òfin òfin mọ́ọ̀nì tí ó kọ̀ fún yàn lẹ́yìn òfin gbélé sínú rẹ̀ sí mọ́ọ̀nì. bó o ṣe jáde pa abirókùn pàtẹ́ni ilé ìdíjú kó torí kí wọ́n jọ jẹ́ tí ọ̀pá kọ̀ ọkọ̀ òun tí ọ̀pá yà kó kí ni ọ̀pá yà yóò rọ̀ sẹ́yìn náà ṣe rí àti rúkú bàtà ni yóò fi gbére sínú rẹ pẹ̀lú kó ń lọ pa ẹ̀ abọ́ pa rẹ̀ ni wà kọ́ kọ́ wà padà kọ́ púpọ̀ yóò ṣe kíni òjò gbére inú rẹ sọ pé náà sùn ní ìwà dáadáa. Ibi gbogbo ẹni ìyókù tí mo tí ò jọ mọ náà ló ni à ń bá wa lọ jẹ́jẹ́ pèsè kágbàgbọ́ yìí lọ dájú káfẹ́ máa kó kí gbogbo lẹ̀ lásán lọ kó yí dáadáa yẹn. súkìlì àdìẹ tẹ ọba sọ pa arógùn fà nígbà ọba yẹ ọpa rẹ ọ̀rọ̀gbà tó yẹ fi gbére sínú lẹ́nu pẹ̀lú àwọn àdéhùn tó gbádùn dà fún wa àtàyà tá a ti sọ àtàgbọ̀ rọ fáyà lálàáfíà táwọn tó fáyà lálàáfíà wọ́n sọ yìí dé lálàáfíà. tí ìkẹyọ̀ kan tó lé sí ọba padà gbére wọ́n yí bọ́ọ̀lù tí òfin gbére sínú lẹ́nu ọ̀nà kejì tá a lè fi ṣàlàyé ohun táwọn àkàwárí jù ń wẹ́rẹ́wẹ́rẹ́ ìfẹ́ ṣẹ̀dí ńlá tó lè sọ yẹn tó lè lọ yẹn kó lè Islam ọ̀rọ̀ kejì. òun ni ibi a lè gbé mẹ́sù yẹn àkéwù ní parí lọ a lè gbé sórí bí wọ́n sàhálà lọ́sà ẹ tó lè gbé pààyàn pààyàn ó tó àgbà pé wọ́n tó ń ṣe lẹ́sìn a lè lọ́wọ́ lórí mẹ́sù yẹn wọn ní ìgbélé nígbà tí wọn ahmed rahimahullah wọn ní wọn sọ pé nìkan sọ pé yá kúlódù fi náà yóò gbére sínú náà ẹni wọn bá pa mọ mi tó mọ ọmọ bá wọn sọ pé mo tẹ ìlàlà tó ṣe lẹtọ kọtọ bẹ́ẹ̀ wọn lọ wá rẹ rẹ wọn ìlẹ ń ta hàlà kọtà lómi tọ́bi sọ fún lẹtọ kó ń pa mọ mi ní fàyín sẹ́gun káàkiri ó ti di kèfèrí tàwa ọ̀pá ṣé ń gbọ́ mi bẹ́ẹ̀ bọ́yọ̀ pẹ́ nìyẹn ni o àbí kò pamọ́ sọ́sá gbà pé mo tọ́ lẹ́sọ̀ ni kàlá ó ti di kèfì ọ̀nà kẹta tá lè gbà fi tú àyà pé ọmọ nǹkan tala mìíràn táwọn kàwárí ju gbà pé ẹni ọba ṣẹ̀ṣẹ̀ ní láti kó ní mú mi ni ọ̀nà kẹta tá a tún lè gbà tu òun nípa rí nínú àwọn olùmọ̀ wọ́n ní fajazāhu jahannama khālidan fīhā yẹn wọ́n ní tùmọ̀ rẹ̀ ni pé tọ́lọ́run bá fẹ́ sẹ́ lẹ́sẹ̀ rẹ̀ ni. ẹsẹ̀ rẹ̀ nìyẹn tọ́ba fẹ́ fún lẹ́sẹ̀ rẹ̀ gángan ṣùgbọ́n tí ọba fẹ́ fún lẹ́sẹ̀ rẹ̀ bẹ́yẹn lè mójú kó ogun ọlọ́run ti sọ tẹ́lẹ̀ pé iná lọ́ àláyé kìkìrú láti yóò ṣẹlá kárí wọ́n yẹ kìrú mọ́ ju lẹ́dà àríkà ọlọ́run ọba nìkò ní forí díẹ̀ ká fi kẹ́ mí kì í jẹ́ lóun jọ ṣùgbọ́n tí tó bá a nígbà tó fi agbákan nínú àwọn olùmọ̀ sọ yìí pé àyà yìí kẹ wá láti lè fi jágbe mọ́ wa kó sí kọ̀ fún wa ní ilé ìpàdé ẹ̀kọ́ dání pípàdé ọ̀ dání èyí ti fún gẹ́gẹ́ lágbàdo òyìnbó ti pé láti lè wá sánú wà pálapàla ìwà ìpàdé yẹn bí ìbọn bá sọ fún ọmọ tiẹ̀ náà tó bí báyìí pé wàláhì ìfà àtàgà nígbà là á ìwọ ọmọ mi lọ́ba ṣe kí nígbà yìí ń pọ̀ ẹgbẹ́ fún yẹn máa yá dẹ́nu ẹ̀yìn obìnrin bọ́ọ̀lù ìlú ọmọ yìí pa. ọmọ lè ní ìpadà sí ìlú ìpadà ìlú ó lè má lù rárá rárá. sọ pé ìbọn kan ni ló ti ti padà sí i. kájáde gbọ́dọ̀ wọn bá ń tẹ̀lé ìlú wa pé lásọ̀ra méje wa pàdé yẹn ni ọ̀nẹ́ka apá kan náà àwọn olùmọ̀ sọ pé alùpùpù dùdọ́lọ́ ní agbèrè síbẹ̀ pé ọ̀pá mọ̀mí ní ọmọọmọ ọ̀pá ẹ̀ ọ̀túnmọ̀ pé láéláé wọ́n ti torí nínú ìdí lába tábà sọ pé alùpùpù ó lè túmọ̀ alùmọ́tò tọ́wìn ẹ̀ pé yẹn pẹ́ bì kan kì í ṣe béèrè ọ̀nà ìmí tí wọ́n tún gbà tó ayà ẹ̀ èyí yẹn kí ọ̀ máa ọ̀nà tó ká àkọ́kọ́ yẹn náà ní wípé ìpànìyàn níyàn lọ mọ̀ pa mòmí ní tó kù fàníyàn lè wí kéré nínú rẹ̀ ṣùgbọ́n kù fà ẹsẹ̀ yẹn lọ́wọ́ alẹ́ rí ohun tí ó kọ̀ fún yẹn ní ìròyìn ní kéré ṣe ṣe ìmọ̀ nínú àwọn àhàdìsì tí ó tún wá ìpànìyàn bí tán lágbára dé ẹni ọkọ̀ kọ́ pààyàn yóò jí àtijọ́ ayérayé ọ̀rẹ́ rẹ̀ kọ̀ọ̀rí ọ̀fẹ́ra ọmọ adam àlejò sọlá tó sọlá wọn àlà ẹ̀rí ìlà. ọwọ́ àná sàhíhàyè حديث أخاه عبد الله بن مسعود رضي الله تعالى عنه قال لا تقتل نفس ظلما àní pẹ̀lú kan nípa àbòsí láyé yìí. àyàfi kọjá sí kọ́mọ nílẹ̀ adámọ̀ tí ó kọ́kọ́ pààyàn ìlú yẹn yẹn kọ́ bí yẹn ó ní kíkúlù kíkúlù yẹn lọ sí ibò ní jẹrẹ tàbí ká pé ní àdìjẹsà àdìjọ ẹsẹ kan ìpín kan ọmọ àwọn àkúrò náà nínú ìlọpọ ìyá yẹn tóró wò làkọ́kọ́ ẹni wọn kọ́kọ́ dá lálẹ́ ká máa fà yẹn lẹ̀ lọ́dẹ̀ máa pè lẹ́ rẹ̀ o ẹ̀yí fún àwọn ọmọ bẹ̀rẹ̀ bí tó ti padà gbájú mọ́ lẹ́nu sí ẹnìkan ní ọ̀pọ̀ kan ṣe ẹ̀gbà gbàdàgbàjà náà fà yẹn jẹ ló ń bọ̀ ní ọ̀pá méjì lóru ọ̀padà wá di pé wọ́n ń gbé bọ́n káàkiri bíi pé ẹ máa kó pàkẹ́rẹ́ káàkiri. ọ̀rọ̀ ní sẹ́yìn sọ̀rọ̀ báyìí kálukọ́ ń pàṣẹ jáde ìbọn nìyẹn o. nínú àwọn àhàdìsì mi ìdájí mẹ́nu bà gbígbé bá a ti gbọ́dọ̀ báwọn tó àgbọ̀dọ̀ pàṣẹ mí bí ẹ bí ẹ pàṣẹ mí kò ní kó wọn àlùjẹsẹ̀ torí ọ wà lọ́dọ̀ rẹ̀ sí forty years kẹrin. ọlọ́dún wájú ayé pé bọ́lá òfin àti òwúrọ̀ àlùjáde ẹni bí ó ti jìnnà sí ẹ̀sìn ọ̀la láti ọ̀la gbára gan. nínú àwọn ẹgbà wa mi níyẹn lẹ ká ní ìbílẹ̀ òun tún sọ pé èrè àádọ́ta ọdún òun lọ́rọ̀ àlùjáde wa jẹ́. nínú àwọn ẹgbà wa mi níyẹn náà lẹ sí ọ̀la láàfíà ọ̀nìgbẹ́ni yóò tọ́lá sáàtì lórí túpà mùsùlùmí. pẹ̀lú gbólóhùn péré làkì àlá ọba pàdé ọlọ́ wọ́n kọ́ sójú rẹ̀ pé eléyìí láti jákè ní nínú àwọn ẹgbẹ́ wa mi èyí tó ti kọ́ lálàáfíà lẹ́yìn gọ́ọ̀mẹ́ntì ni ọjọ́ ìparí kéwu alẹ́ kátó ń ṣe àwọn tààlí kù díẹ̀ kájẹ ní yí pé mo sọ fún wa yí pé ẹsẹ̀ mẹ́ta tó tóbi ní bẹ́ẹ̀ lábẹ́ fàdé àkọ́kọ́ ẹ̀dì mọ́lẹ̀ pípa mùsùlùmí tàbí bàtà dáàbìlà tá a sọ fáàdé ipa ọ̀gbọ́n díẹ̀ ṣiṣẹ́ ńlá ìkejì kéèyàn mọ̀ mọ̀ para rẹ̀ ìkẹta gbogbo ìpàdé eré àwọn nǹkan tó pọ̀ kó sábẹ́ rẹ̀ ọ́ ibi ẹni tó ìkẹta tó wá kó wà lábẹ́ rẹ̀ wọ́n ní ìhálẹ̀ alàlùkọ́tìlì alàlùkọ́tìlì mọ̀hàrùrọ̀ kéèyàn sátìlẹ́yìn lórí bí wọ́n ti pẹ̀lú bẹ́ẹ̀ wọ́n fẹ́ mú ni àbọ̀dẹ̀ mú ni ọ̀tọ̀ ìwọ́dẹ̀ wa sọ kájẹ láti fi tán wá lórí ẹ̀ àbí ìyẹn la sọ pé kò burú kí yẹn kí ẹni ọba sáàkì lẹ́yìn lórí pípa mùsùlùmí. kódà kọ́ bá ti gbólóhùn kan lọ ọba pàdé ọlọ́run fún akọ tó tiẹ̀ méjèèjì bí ẹni yìí ti jákè ló ìfẹ́ ọlọ́run. ọwọ́ ni olóògbé ti rọrùn àfihàn wa ní mọ̀kò wà lójà ààrẹ. kódà ìgbàwọ́ àti sọ ibi ẹnìkan fẹ́ ní ọ̀gbọ́dọ̀ tó níbi ìkan tí wọ́n ti ń bá ẹ̀ ọ́ nípa gbòòdì. fàyín lè la àdẹ́ta torí ìgbésí rẹ̀ sí kí ẹ lọ́wọ́ ọmọ máa sọ kalẹ̀ sẹ́ni tó wà kalẹ̀ yẹn tí ọba lè dáàbò rẹ̀ yẹn. káfáṣe wa ní hadithi ọ̀la láàbí àìwú áyà tó ti wà lẹ́kọ̀ọ́ ibẹ̀ wọlé àtàwọn àwọn àlọ́ kéèyàn mú yẹn lẹ̀ ẹ̀wọ́n ní ọ̀dà ìbọn tá a fẹ́ gbà yìí afẹ́ máa afẹ́ lọ fi palagbájá ni àdáta ní orúkọ fún wa yìí àlọ́ fi palagbájá pàdé sáré jáde lájà kan. ọlọ́run ní wọn láti àwọn ẹ̀rọ àlàyé ìdílé wọn làwọn ìlú. ẹ bá tẹ̀lé ara yín lọ́wọ́ lórí ẹ̀sùn àti ìkọjá àlàsọ náà. tó ẹ̀sẹ̀ mẹ́tẹ̀ẹ̀ta ẹ̀jẹ̀ ti irun ti bẹ lábẹ́ ìbàdàn àkọ́kọ́ kéèyàn pa gbòǹgbò ní ńlá ni lẹ́gbà kẹtàlíà ká lẹ́gbà tìfà ìkejì oníkéyàn para rẹ̀ ìkẹta oníkéyàn sàtìlẹ́yìn lórí pípa ẹ̀rí ìpínjẹ́wò àdéhùn tí a wá fi parí rẹ̀ léwu wọn ní àdéhùn ìwàhálà rọ̀jọ̀lọ́ tàrà àyíkọ́wà ló sọ́nù ìdọ̀tàtì rọ̀jọ̀lọ́ wà. Ìgbàgbọ́ ìtàkùn ìjà wọn ní. قال صلى الله عليه كل ذنب عفى الله أن إلا رجل إلا رجل يموت كافرا أو رجل يقتل مؤمنا متعمدا. wọ́n ní gbogbo ẹ̀ṣẹ̀ pátá òní pẹ́tò ní kí ọlọ́run lè forí ẹ̀jìn yẹn àyàfi yẹn ká tó yẹ pé yọ jáde láyé báyìí kó kú sí kékeré àbẹ́nìkan tó mọ̀ ń bọ̀ pa onígbàgbọ́ lẹ́sìn ká ló ń lọ́ọ́ bàtà àbíyá láti àdéhùn

torí rẹ̀ wà lọ́wọ́ yín. Thank you.

máa dáhùn ìgbàgbà yẹn jẹ́ òkú ìrànlẹ́kọ̀ọ́. Ẹlẹ́nu máa pé ìlú àwọn ọmọ ọgbọ́n bá pàdé lọ ní àárín àwọn ìgbà ìgbà ìgbà wọn pé wọ́n pàdé

ọlọ́pàá. Àìmọ̀ tó ẹ̀dọ̀ fún àwọn ọ̀dọ́ àwọn ọdún àti àríkún àwọn ìdájọ́ tó bá yẹ, jẹ́ náà tó bá yẹ fún ẹ̀ka ìwé ìdájọ́ kan. Ìgbésẹ̀ mo fẹ́ lórí pé ẹni tó máa sọ fún pé bóyá pọ́lìsì kò jẹ́ ká máa dìbò tó bá sọ pé ká bá sọ pé ká máa dìbò tó dáwọn ọ̀dọ́mí pọ̀ ní ní àwọn mọ́tò tó dáwọn ọ̀dọ́mí ní wáyé ìlọsíwájú pé àwọn sọ pé wọ́n á bọ̀ báyìí pé àlọ́ sí àdìmọ́ bàbá ti fi wọn àgọ́ wọn lọ láti wọn tó tó máa sọ pé ẹ̀ka ìdìbò pé àwọn òṣèlú náà ní táwọn ọba náà ó ní ìdìbò wọn dìbò mọ̀ fún ìṣẹ́ ìdìbò wọn àlọ́ hajj mọ̀ ní kama lọ́gbọ́ ní kama tó lọ́gbọ́ náà èyí di gan ní kama. Nínú síra ìyọwọ́ mi ń bẹ̀rẹ̀ abala ni orí ọ̀rọ̀ tẹ̀lé ìgbẹ́ nígbà pé àlàyé ẹ̀lẹ́kọ̀ọ́ kò sí ìlú ìlú. Èmi ti ló bá lòun túbá tí túbá rẹ̀ tó lè tètè fún un wọlé lóyè lóyè lágbáwá yẹn ti ọwọ́ tàbí wípé ìdàgbà àgbàdo ìdáhùn ní ààbò ìfọ́tò wàhálà ìjàkúrà ọ̀gá ọ̀gá tó wàhálà náà ẹ máa sọ. sùn tọ́ka yẹn ẹ mú nǹkan yẹn gangan jáde mú bẹ̀bẹ̀ lọ́kàrí àwọn. Dúró tọ́tọ́ tèmi náà lọ́wọ́. Náà, ọ́ ti tàbí? Ẹgbẹ́ fún ọ. náà bísílá الله والحمد لله والصلاة والسلام على رسول الله alihi wa sahabihi wa mawala. ìbéèrè alákọ̀ọ́kọ́ òun ni káríkà kékeré dúkìá kékeré tó wà ní ọwọ́ òṣèlú. nígbà tí èsì ti mọ́lẹ́bí ẹ̀ ó súnmọ́ fún jáde báwọn kékeré yẹn bóun ti jẹ́ kékeré jẹ́ kékeré náà àwọn mọ̀lẹ́bí ẹ̀ àwọn ẹlẹ́sìn kan náà dẹ́sì lè jogún ara wọn wọ́n á gbé alátẹ̀wọ́jọ ni wọ́n wọ́n lè jogún ara wọn. yóò lọ kó dúkìá yẹn fáwọn ẹni tó ń jẹ jẹ́kẹ̀kẹ̀ sọ̀rọ̀ bá rẹ̀ yẹn ti yóò lè fún yòówù fún lẹ́tọ̀ọ́ sógun yẹn. tí ẹ bá dẹ̀wà bẹ́ẹ̀ tọ́ lẹ́tọ̀ọ́ sí tó fi fẹ́sìn ni òjé kí yẹn lẹ́tọ̀ọ́ sí. ìwádìí wọn ti pé bí wọ́n bá ti ń lo ìjọba Islam àwọn ni wọ́n gba dúkìá yẹn sílẹ̀ wọn máa fi ṣàtúnṣe ohun tó ń jẹ́ gbèsè ní ìlú. Ìdòdì kan wọn náà tún wá pé láàyè ní kò lọ́wọ́ ìdájọ́ ọ̀rọ̀ ìdájọ́ ló mú sí. Mùsùlùmí ju ohun kẹfì ló já pépè ìpínlẹ̀ ọ̀gbọ́dọ̀ tó gbọ́n mùsùlùmí. Ìbáwọn ẹlẹ́sìn kan náà ó ní dúpọ̀ àwọn wà nínú ìjọba Islam. Á sọ gbọ́dọ̀ àlekèrè àti àwọn ẹ̀ka ń sì jọba lé lórí náà ìwọ̀n bá rẹ̀ bí rẹ̀ mùsùlùmí là rẹ̀ ìwọ̀n bá fi lára wọn ẹ̀la. nínú ìbéèrè tó ti jẹ jáde wọn nígbà tá à ń sọ nípa pípẹ́ àwọn àgbẹ̀ wípé ṣẹ̀mí ńlá lọ́jẹ́ láti pa mùsùlùmí tí wọn máa pa mùsùlùmí àbí ohun tó ń jọ àbí kí wọn ti pa àzìmí ìyẹn ẹni tó bàtàkà yìí torí àwọn tí ń sáfẹ́ kiri yóò ẹ wọ́n ní ṣé ó sì wá tẹ̀sán ń bí irú àwọn tí bá ń ṣe ẹ̀ àbólóró àbónígbò tí ìyá lè lọ pa wọ́n ìgbọ̀nsẹ̀ lọ́ pa wọ́n. pípẹ̀ mi lásán nìyẹn ní ọjọ́ ìyẹn pẹ̀ mí yẹn. ọ̀gbọ́n rẹ̀ ń bì. káàtì ẹ̀ ní kékeré ni tọ́lẹ́tọ̀ sí kọ́ máa wà láyé kì í sí látọ̀wọ́ ẹ̀ àmọ́ látọwọ́ aláfẹ́ sẹ́wọ̀n pé islam yẹn lẹ̀sẹ̀ àbáláyé ẹ̀sẹ̀ ẹ̀bọ òun lẹ̀sẹ̀ àtọwọ́ ẹ̀wà. ẹnìkan wà nù hadith abdullahi ibn abbas ọ̀dọ̀ wọn fi sọ̀rọ̀ àdìsúmọ́. ìgbé láàrin àdẹ́bí adámọ̀ sí àdẹ́bí lóru àléhìn mọ̀sálásù sàlámù àlẹ́ àdẹ́bí jìnnà. aṣáára tó kúrò ọgọ́rùn-ún ọdún mẹ́wàá níbẹ̀ láàrin one thousand years. níbẹ̀ láàrin àdẹ́bí ẹ̀sìn lọ́jọ́ sí àbáláyé táwọn yẹn ń sìn Islam rẹ̀ ó tó di mọ́rọ̀ yìí bọ̀ àwọn ẹgbẹ́rẹ̀ sí ni ya fọ́tò ta ni ẹ má yà mọ́ tẹ̀ gbọ́ sílẹ̀ àdáwò tó fóònù ẹ̀ ànídọ́mù dìmọ̀kírásì ìdààmú sísẹ́mù dẹ̀mọ́kírésì nínú àwọn àdáwò tó wà ní ọ̀sán náà ní fọ́tò bọ́bá lọ́tẹ̀ ka ìrùngbọ̀n rẹ̀ àtúnlẹ̀ ẹlẹ̀ ọ̀yà fọ́tò irun fọ́tò bẹ̀rẹ̀ dẹ̀ ní àdínkù kádà sí. ẹ̀ẹ́dẹ̀ bí ní àwọn ayapá tó bá fẹ́ wọ sùkúl ẹ̀ dàpọ̀ tó sùkúl lọ́wọ́ fẹ́ lọ ọlọ́ ní alẹ́ ojú ya fọ́tò. èmi kí wọ́n yà wòye ó tètè máa mọ pé o lè ṣe lóye ní ẹ̀mí lè lọ tó yẹ pamọ́. fọlọ́ bá rí ẹtí ẹtí tún àtẹ̀wò tó wà mẹ́ fọ́tò yẹn ni wọ́n bẹ̀rẹ̀ sí yà wọn ló ti yàrá ẹ̀ àwọn yẹn padà gbàgbé mọ́tò àfi fọ́tò àwọn ẹni rẹ̀ wọ́n padà lẹ́yìn kíni lẹ́yìn ẹgbẹ̀rún ọdún òfin ẹ̀fẹ́ sí islam wọlé sí abáláyé gbogbo ẹlẹ́mọ̀ irú èyí tí ọ̀ọ́ni àbíkílẹ̀ kọ́ rẹ̀ irú ẹ̀rẹ̀ mọ̀rẹ̀ yẹn ìyẹn ọmọ ohun tí ń sọ. lọ́rẹ́ gbé wa báyìí náà ìdájọ́ ẹgbẹ́ mi ọkẹ́ wà ní kó pé wọ́n fi jọba lásẹ̀lásẹ̀ ni ẹgbẹ́ jọ ni wá. ìyẹn ọmọ ohun tí ń sọ rárá kò wẹ́rẹ̀wẹ̀rẹ̀ níwú ẹ wíwo kówó kówó kówó kò gbogbo tẹ́lẹ̀ Yorùbá kò sí kẹ̀kẹ́ tọ́ba làkà yìí mú bẹ́ẹ̀. ẹ bá lọ gbọ́ àwọn òmòye tí wọ́n mọ̀ nípa history gan wọ́n tún àwọn òfin wẹ́rẹ́wẹ́rẹ́ ní wọ́n wí yìí látọjọ́ láyéláyé ni làákàyà àwọn Yorùbá ò ti pé láti kọ̀ tẹ́lẹ̀. wọ́n trace ìtẹ̀ látijọ́ tí wọ́n ti bẹ̀rẹ̀ látijọ́ tí ayé ti dá ìfẹ́ wọ́n bá ń sọ lọ ẹ̀ níbi kọ́ máa pakásọ́ ìtàwọn ànẹ́bí ọlọ́ táwọn yorùbá bá bẹ̀rẹ̀ sí wọn ni wọ́n máa fàtàrí mátàrí ni ni wọ́n ti ń dákọ̀ nẹ̀múrúdù wọ́n máa dákọ̀ mọ́kà ọba mọ́kà ẹ dákun níbo ni àdéhùn ibrahim ọdún nìkan àrísí sàdéhùn àpamọ́ àrísí èyí tó rọrùn tá àrísí jù òun lè ti ń bẹ láàrin àtẹ́lẹ̀ àyíṣá tó gbẹ̀yìn náà àwọn àtẹ́lẹ̀ ìbàdàn ìsirayẹ sàdéhùn àpamọ́ five six, gbogbo yòókù àmà wá wa wí. yóò bá òun lẹ́wọ́ á ní ọdún wẹ́rẹ́wẹ́rẹ́ ọ kíníkì ọ̀gá ọ̀tọ́ọ̀sì kíní gbórogbòro kíkà ìwé ìgbà lọ́kẹ́ jókòó lọ́jẹun yóò tán ní ìlú mẹ́yẹn máa wí kátikáti. ọwọ́ akọ́ gbogbo ẹ̀kọ́ mọ́ra ooru pọ̀ ọdún akọ ẹ̀wọ̀n nígbà tí òun ó aká gbogbo àmì johnson bá lọ kọ́ tẹ̀ yorùbá ọbí ọmọ ibo kọ́ ọmọ ibo kọ́ tẹ̀ yorùbá nígbà yorùbá kì í oníta rẹ̀ kọ́ ọmọ yìí kò ní sọ̀tẹ̀ yorùbá nínú tèmi ẹ̀rọ yẹ kí ó yẹ kójú máa sì yẹn gan ilé wa tó jẹ́ lílé nké tó yẹ pé tí wọ́n bá ti rán ọdún gẹ̀ gbogbo ilẹ̀ yorùbá tètè bá ti rán ọdún tẹ́ẹ̀ bá fi ka five hundred years báyìí wọ́n máa jábọ̀ ni gbogbo wọn máa wẹ́rẹ́ wẹ́rẹ́ lẹ́nu ní ọba wí wọ́n fọjú ẹ̀ bọ́ bàbọ́ ká ẹ̀ẹ́dẹ̀kẹ̀ lámúrúsù níjó níjó níjé kadamu sọ pé sísan ẹni sí ìyá àti rẹ̀rẹ̀rẹ̀ wọ̀lọ́ tipẹ́tipẹ́ kí adamu ẹ̀ wọ̀ fún ọkọ̀ asùn bàbá ilẹ̀ yorùbá sísan ẹni lè yá àti wóróworó ẹ̀yìn náà ẹ̀gbọ́n ẹ̀gbọ́n wì kúwì níbo ní ẹ̀mọ́rọ́kù sí adébí mọ́kọ́tù ọ̀sà wọn ń bí sí kọ́kà ìrí wẹ́rẹ́wẹ́rẹ́ táwọn fèsì yẹn ni. gbogbo ọ̀fẹ́ yorùbá nì gbogbo wọn máa wí irọ́ wọn tí wọ́n pa wọ́n lè máa wí pọ́ńtì lẹ́yìn rẹ̀ lè rí kankan tí ó fọ ọtí yẹn gẹ tí wọn ti rí gẹ ẹ lè fèsì ẹ̀kọ́ kọrẹ kátikáti ọwọ alọ jẹ gbogbo ẹ̀kọ́ mọra wọn tó islam lè ṣe àbáláyé òbó ti ń sìn sẹsì bá wà sẹsì mi yàtọ̀ sẹsì islam tó jẹ wáṣà ní ibi tí ń lọ nìyẹn káti ẹ lọlẹtọ sí pípa aláṣẹ ní ọfà ọ̀sẹ̀ tó ká lọ pa mo rò bí bàbá tó béèrè béèrè ti ń ọ̀jẹ̀ ó lè má tóbi tó kéèyàn pa á. bàtàtà bí àti kíni o àti àti ti rẹ̀ sọ nínú béèrè tó tún wá òun náà ní kéèyàn fi ìjà oògùn kéèyàn fi pa ẹ̀ tó lè rìn lẹ̀ ó fọ́ sí kùnà èké tó ń bá ọlọ́run lọ́mọ òbí náà wèé nàbí ìlà ìlú àwọn ẹgbẹ́ ọdún ògùn òbí ògùn ọjọ́ tó kù wọn ò lè gbogbo èèyàn wọn lè fi kó nira báyìí yàtọ̀ pẹ̀lú ọ̀dọ́ lọ. ọ̀pọ̀ lè rọ àwọn tó mọ̀ mẹ́ o wọn ní bọ̀dá kan wọn lẹ́ẹ̀fi kọjá nítorí kọjá tọ́lọ́ lọ. ọ̀fẹ́ yàwó mi wọ́n ní àbá àti òbí ń jẹ níyà wọ́n ní kí ló ní àwọn jẹ níyà kí ń jẹ fámìlì rẹ̀ níyà. bọ̀dá kan ní sòrò ó ní sòrò. lọ́dún torí bọ́ọ̀ ṣe wà yìí ìwọ́n máa ń tọkùnrin ẹni sòrò àgbà tó bìnrin yẹn ti yàwó rẹ̀ ìyá ẹ̀ kú ọmọbìnrin yẹn padà kú ìlú náà lọ́nà ẹ̀ padà sí lọ yìí. sọ irú wọn bẹ́ẹ̀ tó kù yẹn dá wọn lójú wọn akẹ́kẹ́ mi dáadáa pé ẹ́ à ìbọ́lọ̀ sọ pé ńlá mi ìsìnlá pẹ̀lú ìyọ̀ǹda ọlọ́run náà nì táwọn bá ta yóò ní da àwọn rí ìwòdà mọ́ra àwọn fẹ́ẹ́ fẹ́ẹ́ ní ìdùnnú yá sí táwọn bá ta àwọn ṣùgbọ́n tán agbọ́dọ̀ gbà pé ó ní àfihàn ṣùgbọ́n yóò kẹ́wàá yóò wá pé kò lè wáyé àfihàn ní ọ̀ṣọ́ náà nítorí ẹni ṣẹlẹ̀ àti fún aláwọn ẹ̀ka lè fi dènà rẹ̀ àwọn ọ̀dọ́ bíi falaki rọ́bì náà àwọn àti làárọ̀ àwọn láti náà ayélujára wọn àdáwò láti ṣe ìlú kálá lákòlù fún ìgbàlẹ̀ ọ̀hánùn wọn àkùnrin ṣe ìpàdé mẹ́wàá táwọn ọjọ́ ìdí láàárọ̀ àti bísí láti lẹ́ni láyé tó ń lọ́ọ́ fún ìṣe òun láàárọ̀ wọ́n láti sọ́mọ́ àwọn àṣẹ àwọn obìnrin kẹlẹ máa láyé ìgbà máa ti ìgbà kọ́lá láti fi tẹ̀lé àwọn obìnrin. kódà táwọn ànábì ọlọ́wọ́ ọba ní alára wọ́n rí tàbí wọ́n lórí ipa rẹ̀ láyé musa alẹ́ sọlá tó sọlá kò sì bá ìjà ànábì rẹ̀ yẹn. wọ́n sàrókùn dé jolójú rẹ̀ láì yóò ká ìyàlọ́ alẹ́ yìí àmì àtẹ́ta ó ti dà ànábì ọlọ́wọ́ tẹ́wàá ní òdu òdu bẹ̀ ń bẹ dáadáa wọn ò bó ti yé bẹ́ẹ̀ sí ìyẹn wàá túbọ̀ fi ah ẹ̀yin olóògùn mọ̀ bọ̀ wọlé o ìbá ẹ̀yin olóògùn lẹ́mọ̀ olóògùn mo sì bá rí o òtún lè lè yẹn níwọ̀n gbọ́dọ̀ tún bẹ́ẹ̀ lọ́hùn kó tún bẹ́ẹ̀ yẹn mọ́ mo rò bó ti yé sí ṣùgbọ́n ìyẹn ò débi kan lọ lérí sí wọn. kàlọ́ kékeré mo ti sá gbogbo ti ṣe gbogbo ẹ̀ pé lé ǹgbọ́n bá sá sá. àtúntò ìgbà tó ẹlẹ́fẹ́ tàbí lóògùn tó àti bí ọ̀gbọ́n ọ̀dẹ́ ọlọ́run tàbí kọ́lọ̀ bó ti ń sìn tí mùsùlùmí ti máa ń sọ̀rọ̀ nìyẹn tí gbogbo ìgbà tó wá kà yẹn lẹ̀ ló ti jọ lórí ààrẹ fẹ́ mo ti ka gbá mo ti kà òun gbà náà wà gbogbo àwọn òkèlè yẹn táwọn ẹni tí sì ń ságun yẹn ọ̀sán àti ọ̀dà òun pẹ̀lú ọ̀dà ọlọ́run òtúmọ̀ pé yóò dúró déédéé ó kò sí ìdí ẹ wá sọ yìí pé nígbà wọn ò ní sàkíkà wọn kẹ́ ń sàfà àrọ́ lásán wọ́n gbé wọn wọ́n fúyẹ́ kì í rọ̀ ọlọ́run bá ti ń ṣe ìpìlẹ̀ láti fi sàdẹ́wò ṣé ìfẹ́ni tẹ̀ lérò báyìí ẹ̀ tẹ̀lé ká fòlù yẹn fòlù wọ́n sọ pé lọ́sọ̀rọ̀ tí wọ́n sà lóko tó lọ́ọ̀ bọ̀rọ̀ bọ́ sí bẹ́ẹ̀ yẹn sìn òun ló fọ̀rọ̀ lóṣùrà ọ̀dọ́ lóṣùrà táwọn olùmọ̀ máa ń sọ pé lóṣùrà méjì ètò ìgbé arọ́bì tó ìgbé iṣẹ́ wọn ò fi lé dẹ́dàdù àràbù nìyẹn ìkejì tó ìgbé wọn ti rúkẹ́yà àdéhùn ọ̀ka wọn àyàtì ẹni sùkúrú sílẹ̀ yẹn bá fi kó lára ẹni yẹn lè ìbí táwọn ẹni sẹ́yìn. ọmọ bá mi yẹn ti kí àlẹ́ yẹn tó nípa bẹ́ẹ̀ ogún nìyẹn wà òsì náà nígbà tó kó lè ṣe àti pẹ̀lú kí ni kẹfà àtàwọn àyà ìkọ̀ǹtàn yàtọ̀ sọ́pọ̀ o ní wàá lọ kó àwọn òkèlè oríṣiríṣi ní ọmọ àpá òkèlè oríṣiríṣi. sọ àbẹ́yẹ ọba sọ àsopọ̀ àbásọ̀rọ̀ àbẹ́yẹ ó ti kẹ́ ẹ̀ tòbí pàápàá jùlọ àwọn obìnrin ti kẹ́ mọ́ tòbí. obìnrin kan bẹ́ẹ̀ máa lọ ká bọ́lé olóko ya lọ kọ́ ní ìdáàbòdàbò ìgbẹ́ fọ́n bá kẹ́lẹ́ ọba tẹ̀lé àjẹ òkèlè yẹn sọ̀rọ̀ àjẹ tí ń sọ fún pé àwa máa ń sàánú wọn bá ti wá ní ẹ dákun rú àdúgbò lẹ́yìn máa ń ṣe bàbá tí wọ́n bá ń bá wá tọ̀jú ara ẹni pé káwọn orí ìjọ ìjókòó sí ọkọ ìdíjókòó wò wọ́n gbé ní kò nu yàrá sí ọkọ tí wọ́n fi sàrẹ́ torí bẹ́ẹ̀ wọ́n wà láwọn ẹgbẹ́ lọ igbe léèyàn máa kẹgbẹ́ ní òṣèlú tí wọ́n ń sè pàpà jùlọ mùsùlùmí táwọn kékeré bá wọ́n ti já kí wọ́n yà wọ́n jẹ́ wọ́n ti bẹ́ẹ̀ ojú ọ̀rọ̀ kan lè wáyé nu ogun ọ̀yà àṣẹlẹ̀ nu lọ́rọ̀ àlàpọ̀jù. wọ́n á ti sọ fún àìdásí àti sáwà kẹkẹ náà wọ́n bá ní ẹbí yé kò sí yàtọ̀ kẹkẹ rárá. tó torí àwa tó hadith mi ìlọ́jáde pé ọlọ́run tún lè rẹ̀ sí i lọ́wọ́ lọ́jọ́ lè pẹ̀lú ẹjẹ́ gbogbo àwọn èèyàn yìí ni wọ́n lọ wọ́n tẹ̀sán sùúrù. ti ìdí kan tó yẹ pé mùsùlùmí ni tí wọ́n fi sọ̀rọ̀ ìbánisọ̀rọ̀ kí àǹfààní rẹ̀ wọ́n bá fi kèbèrè mí sí gan alẹ́ mi ó lè mí túmọ̀ gan àmọ́ òtún mọ bí ẹ ń lo ẹ̀rọ ìbánisọ̀rọ̀ náà lóṣù kí náà ẹ sọ pé nǹkan báyọ̀ tàbí kékeré láì lẹ́rí ẹ lè rí sí o yóò máa rẹ̀ sí lọ́wọ́ bí ọjọ́ ìlú àdéhùn wà bẹ́ẹ̀ pẹ̀lú kò kí yọ̀ọ́kẹ̀ múra kankan ni pé àbáyé tí ń lò sọ́kùn báwọn pé dáadáa ni. ẹtún tẹlẹ ìkú ẹtún tẹlẹ ìkú ẹtún máa tẹ ẹtún bì yìí wò ẹwọn ní ìjà sáájì lọ́yà ìwọ́n jẹ́ wọn ṣe wò ó sì kàn nínú yọ tó bá rí torí lọ sí ibi wọn tẹsí wọn lọ sí bẹ níjọ lẹrí kí wọn ti sọsọ ọ̀rọ̀ ajì ìwọ náà ti gbáyé ti gbé málàmù nínú ìgbà gòmí orí kí wọn sọ̀rọ̀ ajì bẹ́ẹ̀ láti ọdún bẹ̀rẹ̀ sí àbí wọn sọ̀rọ̀ ọrụ ọ̀rọ̀ ọ̀rú àbọ̀rọ̀ àwẹ̀ èyí wọ́n ti fi ti sùn lọ́dún kí lọ́kẹ̀ wọn bẹ́ wọ́n sì ti mú ọ lórí ìlànà yẹn náà táwọn ọ̀sọ̀ kẹ́ wọ́n fún un náà lórí báyìí ní ilé aṣojú ti náà ní kájẹ láwọn ọ̀sẹ̀ gbọ́dọ̀ ẹni tí wọ́n lẹ́ fún ẹ̀hẹ́ wọn ni wọ́n ti fi kú wọ́n ti wọ́n máa darí láàbù pé wọ́n bá dọ̀ wó wọ́n bá wa. ìyẹn ló tún pọ̀ jù nílẹ̀ bẹ́ẹ̀ ni yóò lọ sórí oko bẹ́ẹ̀ ní ibi tá a mọ̀ tẹ́lẹ̀ ṣé yóò lò lọ́sùn ṣé máa bọ orí ọlọ́kùn àti orí ọlọ́sà àti ẹyin òṣogbo ó jẹ́ kí wọ́n wá sí nígbà tí yìí lẹ́gbẹ́ ọwọ́ àti nígbà orí òkè tó ṣe pé ọlọ́run máa dúró àlùjọ ló tó kó sílẹ̀ tọ́ba délé ìfẹ́ ọ̀tá fẹ́ ó tó gbé ra bàtà báyìí wọnú rẹ̀ ọ̀jáde kódà ìyẹn lè sùn k'o ìfẹ́ ọ̀sìn fèrè tó ọba dúró àlùjọ ló jọ wà tẹ́lẹ̀ mùsùlùmí kìlì wọ́n jókòó tó ẹ́ wọ́n jókòó tó wọ́n wọn bá bọ̀ yìí orí tó tọ́wọ́ mọ̀ pé tọ́wọ́ yẹn máa dá sí tó ìpẹ́lẹ́ bọ́ ní lọ sílé mi bá máa wọ̀ rẹ̀ ní kílọ́kẹ̀ wa. sọ èyí lọ́kẹ́ yìí òun ni èyí tí wọ́n béèrè pé téèyàn bá túbá lọ tuntun bá nínú ìpàdé ṣé ọlọ́wọ́n gbà ọlọ́wọ́n gbà pẹ̀lú ayé àyà sàn níbi àwọn alóṣù lẹ́sọ̀ pé tó ọlọ́wọ́n gbà téèyàn bá túbá ọlọ́wọ́n gbà nìkan náà máa gbà lọ́wọ́ ti gbà lẹ́rú lẹ́nu yóò forí jà wọn náà sábẹ́ pa èèyàn ọgọ́rùn nínú oṣù túnba ọlọ́run bá ti bàtà gbà lẹ́rú ayé àlọ́kọ́ kò yà yà ìbàdí ẹ̀jẹ̀ nínú aṣọ fà kó ti lọ́la kàkàtú ní ọ̀rọ̀ àti ọ̀sẹ̀ ńlá ìgbọ̀ngbọ̀n ẹ̀rọ ìṣòro ìṣòro ìṣòro. àwọn ẹgbẹ́ ọ̀tà sí nípa ìwà tí wọ́n ti wù náà lẹ́rìí gbà kíní yìí sọ ọlọ́run ní ẹ má jà kan lóòkè ọlọ́run ọlọ́run lè fún ìwù bẹ́ẹ̀ tó ṣe. lọ́wọ́ lè rí rẹ̀ nígbà tó yẹ káàkiri ọ̀rọ̀ káàkiri الله لا إله إلا هو